والسلام والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بإحسان يحيون لا ينفع مال ولا بنون إلا من حق الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́run òun. Orin tó ga ọlọ́run ọba ṣe fún ní pé ọlọ́run ọba ti wá fún lọ́wọ́. Ọlọ́run ló fi ó tẹ̀lẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Àgbàlá ọgbọ́nà ń pa wá ní ẹnù tí yá jẹ́kù ìlú. Tí ọlọ́wọ́ máa tó fi wá ní àìjọ́lú ní àgbàlú sáwàjú ìṣúra ọ̀hún. Orin ẹgbẹ́ àjẹ́kù ìlú. Ìjọ ọlọ́run ọba ti lè fún wa. Òun náà ní pé ọlọ́run ọba ti wá lọ́ta wọn rẹ̀. Ní ọ̀nà ìgbé ọlá sí ọwọ́ ìdí. Ọlọ́run tó sàdúkú ìfọ̀kànbalẹ̀ fún wa. Gbogbo àwọn tí ò ní ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run kó wa fi ẹlẹ́ẹ̀kẹta wọn náà ìfẹ́ ọlọ́pàá fi wọn ní àlàáfíà àlàáfíà ilẹ̀ lára ìkọ̀ọ̀kan wa ìyọlọ́pàá tó sàmìkún ẹ̀fọ́ wa àwọn tí wọn lọ láàáfíà ọlọ́pàá fún wọn ní àlàáfíà gbogbo àwọn tó kù ìyọlọ́pàá kó ní tó fi àwọn onílàmìkà tí a fi rí ìyọ̀gbọ̀ ọlọ́run. Gbogbo ìta tó bẹ̀rẹ̀ àwọn ọlọ́run kọ́nà tó ń fi ọ̀rọ̀ òṣèlé ní ìdáàfin náà dáàfin tó fi ọ̀gbọ̀ ọlọ́run. Ọ̀dọ́lọ́run tí bá sọ̀rọ̀ títí àsìkò sí kí ọlọ́run ọba tó sọ́jọ́ ọ̀rùn kéde sí àwọn àdáwà sọ́rọ̀ àwọn náà àmà sọ́rọ̀ wọ́n fún ọjọ́ ọ̀sán àwọn náà nígbọ́. Àtẹ̀lẹ́ àti ọ̀rọ̀ ìjọ tí ọwọ́ ọ̀sẹ̀ wá ní àǹfààní. Ẹ̀fẹ́ tí ó bẹ̀rẹ̀ látara ìwé bọ́rọ̀ olówó ra ọ̀rọ̀ ìjọ jẹ́ sí ọ̀kan wọn. Ẹ̀fẹ́ ìwọ̀ra tí 19 111 ayah 19 wọn láti ṣe tẹ̀síìrì ìtàwọn náà. Ọlọ́run máa ń sọ fún wa nípa àwọn ìṣọ́ra rẹ̀. Ọlọ́run lára àmì tí ń bẹ lára àwọn tó jẹ́ àwọn ìṣọ́ra. Àwọn náà ni àwọn tó ṣe ní pé wọ́n máa tẹ́lẹ̀ àwọn ènìyàn Lẹ́yìn wá gbà náà, wọ́n máa wá ọ̀nà tó mọ́ ọ̀nà ọlọ́wọ́ ọmọ tí ó fi máa jẹ́ bí àkọwọ́ lójú àwọn èèyàn. Gbogbo àlékún kẹwàá lè kan ojú ọ̀nà tọ́lọ́run. Táwọn yóò wá máa rí ojú ọ̀nà tọ́lọ́run ní ìkàlọ́gẹ́ àbí wọ́n máa wá lọ tẹ ojú ọ̀nà tí ọlọ́run ibi afẹ́ mú wọn ó lè bá àwọn máa jẹ́ pé àwọn ìlọ́wọ̀ àwọn alọ́ọ̀fẹ́ sí ọlọ́run ọ̀pọ̀ òfin kàwọn ọlọ́run ọba tí wọ́n sọ fún wa wípé àwọn èèyàn yóò wọn ò ní gbàgbọ́ sáàbìkì àmọ́ ìtumọ̀ òdígbàgbọ́ sí bẹ́ẹ̀ láàrin gẹ́rẹ́ta àbájúkú náà lọ́la àwọn ológun máa ṣe ní ìgbàgbọ́. Ọlọ́run bá wá ṣọ̀pọ̀ ẹgbẹ́ àwọn kèrè orí ọmọ. Òun ọlọ́run tó rí iṣẹ́ sára ti fi àjẹ́ wọ́n ni. Tó ń bá ṣe sára ti fi àjẹ́ wọ́n, wọn ò lè jẹ́ ẹni tó fi sáwọ́ lọ́nà tó máa jẹ́ ẹni tí ó rà wá lọ́wọ́ wò lè ní ìlà ọlọ́wọ́ bá àwọn òṣà wa náà wò lè ràn wá lọ́wọ́ ẹlẹ́wọ̀n bá sọ fún àwọn ìpele àwọn tí a ń sọ yìí ọlọ́wọ́ wa yóò máa tàbí pẹ̀lú ìjà fún wa nígbà àpẹẹrẹ wípé àwọn èèyàn yìí nígbà tó ń bẹ láyé wọ ọ̀gbọ́rọ̀ ọlọ́run ọba ní gbígbọ́ ìtọ́jẹ́ wípé wọ́n sàbà pẹ́lẹ́ bẹ́ẹ̀ náà sì ni wọn ò jẹ́ ẹnì tó ń rí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba bí lójú wọn láti fi wo ọ̀rọ̀ ọlọ́run ọba Ọlọ́run bá ní àwọn àgbẹ̀fẹ̀rí yìí, ọlọ́run lọ ti pàdánù ẹ̀mí nípa láì fún wọn bẹ́ẹ̀ ló lò láyé tó fẹ́ràn ìjọba wọn lè pàdánù ẹ̀. Àwọn nǹkan tí wọ́n wá jọ́ sí ìdùnnú lẹ́yìn ọlọ́run ní gbogbo ẹ̀sán fẹ́ẹ́ fi wọn nígbà tó yá máa gbogbo wọn ní wọ́n bá wọn fún wọn lẹ́yìn tí ò ọlọ́wọ́ ní òṣèrè ìgbẹ́ ọ̀hún. Àwọn tí wọ́n jẹ́ àwọn agbègbè yìí, wọ́n ti jẹ́ ẹni tó pàdánù náà nígbà gbogbo àgbègbè náà. Ọ̀rẹ́ wọn sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ ẹni tó nígbàgbọ́. Ọlọ́wọ́n ti jọ ń dájú àwọn tí wọ́n nígbàgbọ́. Tí wọ́n dẹ̀ ti jẹ́ ẹni tó ti jẹ́ dáadáa tí wọ́n lè fún kàbálẹ̀ pé ọlọ́wọ́ tó sàn àwọn lẹ́sàn ọ̀rọ̀ ni àwọn èèyàn yìí àwọn ni wọ́n jẹ́ ẹni àbìjọ́n tí wọ́n lè máa bẹ̀rẹ̀ nínú àbìjọ́n náà. Tó ọ̀sẹ̀ sí ni wọ́n tò ní yóò máa jẹ́ ìjọ́ máa bẹ̀rẹ̀ ní 24 pẹ̀lú láti ẹ̀fẹ́ ìlú àdìdòmí tí ó ti máa bẹ̀rẹ̀ àyà 24 òun náà ni ó kà fún wa ní abẹ́rẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọlọ́run àti ọlọ́run lọ́rùn ó ń sàlàyé fún wọn nínú àyà tí ó wà níwájú wọn yìí. Tí a bá gbàgbé, Súra ó jẹ́ Súrọ́pù Súrọ́pù Kúù tí ó wà níwájú wọn yìí. tó bẹ̀rẹ̀ sọ fún wa nípa àwọn tó jẹ́ àwọn kò sọ́ọ̀rùn. Nàkà tí gbogbo ọ̀rọ̀ náà tó sì ń jẹ́ pé ó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo àwọn àpá. Èyí kájá ń jẹ́ gbogbo àwọn nǹkan bá máa bá lọ́dọ̀ àwọn àlùfáà àwọn tó jẹ́ kékeré tẹ́sí ọlọ́run ọba ọlọ́run ọba tí ń sàárín àwọn ọ̀rọ̀. Ààrẹ tí wọ́n sì dé sí ọlọ́run ti ṣàlàyé ẹ̀kùn wọn. ọlọ́run wá wọ́n ayà kan náà wà táwọn kàkà tó wá ń kọ́ sí ayà kan fẹ́ kà lónìí. ọlọ́run bá mú wá láti wá fi jẹ́ ìmúlẹ̀. nípa àwọn iṣẹ́ ẹ bá jẹ́ ẹ tó nígbàgbọ́. tó sì lò dáadáa nínú ẹ̀sìn ìwẹ̀ ìrẹ́rìí pẹ̀lú gbàgbọ́ rẹ̀ yọ máa jẹ́ mi àdìsánná. Ọlọ́run bá kan fẹ́ ti áyà ilé ìtọ́wà lọ́jú wa yìí tó tó ń bẹ̀rẹ̀ àwọn àtàwọn ànábí ọlọ́run tó fẹ́ ṣàlàyé fún wa bí àwọn tó ń jẹ́ àwọn àkùnfọ́n bí wọ́n ti bá àwọn ànábí ọlọ́run ọba wọn ti bá wọn lọ. Ó wá fẹ́ gbé ó fẹ́ fún wa ní mọ́tàlù ìgbàdá ń pè ní àlùmọ́sáàrù òun náà ni àpèjúwe ọbẹ̀ pè wà láti èsì tí nǹkan tá a lè fojú yí gẹ́gẹ́ àwọn akẹjọ fúnra wa tí wọ́n bá sọ fi ní ìfún wa gbogbo wa láàrin bí náà ọwọ́ bẹ́ẹ̀ fi ṣàpèjúwe fún wa kálébà máa nǹkan tó wọn lọ́wọ́ ọba ń sọ. Tó mẹ́ta wá bẹ́ẹ̀, ọ̀rọ̀ ọba bẹ́ẹ̀ ni ìlànà kẹ̀sì sí ìfẹ́. Kí láti ṣe ní kẹ̀sì sí ìfẹ́? Ìfẹ́ nǹkan owó nǹkan. Ìfẹ́ nǹkan ẹjọ́ nǹkan. Àwọn ayé kí nǹkan ó kílé ẹ̀ dáadáa. Kódà, ẹni tí ò rí sí ní ẹlọ́ọ̀kan tí wọ́n bá ti fi kí ní ẹwẹ́ nǹkan fún tó rẹ̀ ti mọ nǹkan tí wọ́n fi wé látara bẹ́ẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ló sì máa dá nǹkan náà mà ìgbẹ̀rẹ̀ tó ń bọ́ sí nǹkan náà fi ní ẹwẹ́ Tọ́lá sọ pé lápèjúwe ni àkàfẹ́ mú wá. Tọ̀ wọ́n bá ní ẹnìkan wọ́n sọ fún wa wípé nǹkan kan tí mo rí inú yẹn wá dà sí bọ́ọ̀lù a rí gbé nǹkan tó rí yẹn àwọn ọ̀mà ìgbẹ́kọ́ tí wọ́n dà sí bọ́ọ̀lù yẹn tó a sọ pé kí ni ọ̀hún a sì mọ̀ wípé bí bọ́ọ̀lù ti máa ń rí nìyí. Gẹ́gẹ́ pé ilé ayé wọ́n dà kí ni bọ́ọ̀lù àwọn tí wọ́n láyé bá àwọn òjò àgbègbè àmínú ìyáàbí àwọn ìgbìyànjú àtàlàyé ẹ̀yẹ pẹ̀lú káàkiri ní bọ́ọ̀lù àjẹkámọ́ pé ó ti rí kò ní máa ṣe tẹ̀sùbírù tí máa jẹ́ kí nǹkan kéré ẹ̀sí àdáadáa torí ẹ̀rù jẹ́ pé ọlọ́run ọba ọwọ́ afẹ́ ṣe tẹ̀sùbírù fún wa ọba ṣe tẹ̀sùbírù fún wa nìyí Ọlọ́ni Májálú lè bàrí báyìí nìkan Ọlọ́wọ́ bá ní Májálú, yóò sọ ní Májálú, òun máa ń túnmọ̀ sí ìṣẹ́sí, a máa túnmọ̀ sí àìhánì, a máa túnmọ̀ sí àṣípàtì a máa túmọ̀ sí àsúrọ́tù àwòrán a máa túmọ̀ sí àwòrán a máa túmọ̀ sí ìròyìn ọmọdáwò ìdánilọ́pù ọ̀rẹ́ ìròyìn orílẹ̀ àwòrán orílẹ̀ ìṣe sí ààrùn yàtọ̀ sí wọ́n túmọ̀ sí òògùn òkè tó òwe là ń sọ níbi tí ìlú ètò túmọ̀ sí bí ìlú òun náà lè súnmọ́ àwòrán. Tọ̀gbọ́dánú mi bà ní gbọ́ èyí ìdáná wọn ní àgbọ̀. Sọ ọ̀rọ̀ ọba, ó ti mẹ́ṣọ̀n wa àwọn akú pàtì, àwọn abara méjì, fàrí kùlùkù fún mi wábàáyínkù ní ìlànà àwọn apáti tó jẹ́ wípé àwọn wọ́n ṣe kèfè tọ́lọ̀ ọlọ́dún mẹ́jẹ̀gbọ́n àwọn ẹ̀rù tàbí bá bọ̀ olùsọ̀rọ̀ ọmọdé ọlọ́dún mẹ́jẹ̀gbọ́n yóò sọ olùsọ̀rọ̀ mùsùlùmí jẹ́ lọ́wọ́ àfihàn kan olùsọ̀rọ̀ kèfè ní tó ó sọ̀rọ̀ àwọn kèfè ní jẹ́ ọmọ àwọn àwọn ọ̀rọ̀ wa ta méjèèjì pọ̀ ọ̀rọ̀ wa ta méjèèjì pọ̀ ogun akẹ́kẹ́ ha onímọ̀sánú lè na ní gọ́ọ̀rìnì sọ́wọ́ àwọn àpá àwọn awa, wà wípé nínú ara yìí ya wọn pè ní aláfò wà náṣúrù ó wà nínú sọ ó wà ń bẹ̀rẹ̀ ó wà ń bẹ̀rẹ̀ sọ ọ̀rọ̀ tó bá wà ń bẹ̀rẹ̀ ní oríṣiríṣi ọmọ ló bá wà ń bẹ̀rẹ̀ abẹ́mọ́wárí ọkọ̀ kan alọ́gbọ́n wa ní a síra wọn àwòrán àwọn sáàtì mìíràn pátá bí bábọ̀ ló jẹ́ àìsàn náà bí jẹ́ alimahu àdíjà ní nígbà tí sọ́ọ̀bọ̀ náà ti mà òun náà ní wípé a ti mà fáń sọ̀rọ̀ àwọn tètè yìí lọ. àwòrán àwọn tètè yìí kàmẹ́ àmọ́ wọlé àtọ́mù ọ̀dà bí àwòrán afọ́jú àti kíkẹ́ ọ àtàgbé. abájẹ́ wà mátánì tàríkìrì ìmọ̀ọ́nì aláàkọ́ni mátánì tàríkìrì kúfúrì kàlẹ̀ àmọ́ sílára wájẹ́ àtọ́nìyẹ ìṣìlú kanú wà mátánì tàríkìrì ìmọ̀ọ́nì tàríkìrì kálíbà sírí wà pẹ̀lú So, gbogbo ẹni arúgbó dádúró lọ́dọọdọ̀ nínú. Ọyọ̀ kan máa gbọ́rọ̀ yẹn lọ sí máa fẹ́ kí ọmọ gbọ́rọ̀ lọ. Ìyàwó amú ọ̀dọ̀ kí ọmọ bá lọ. Ìyàwó ahóòdì ẹ̀nà olẹ́pẹ̀lẹ̀ láfù. Ọ̀rọ̀ tí wọ́n ń pẹ lẹ́yìn èèyàn wá gbé wájúwájú ọwá jù lẹ́gbẹ̀ẹ́ olẹ́pẹ̀lẹ̀ nínú ìnáṣúrù. Tẹ̀mílá lọ́gbẹ̀ ní pé Mádánù lè sàárí ìkì, tàbí kí alákọ̀ọ́kọ́ àtàrí ọwọ́ mọ́sàrùn pé kálẹ̀ àmà abẹ́kọ̀ọ́ ní kò sí bẹ́ẹ̀ ó pẹ́ sàrí ikú gẹ̀yẹ ọwọ́ tó pọ̀ mọ́ ní ọwọ́ ìjẹmọ́ ní ìwájú tó pẹ̀ mọ́ ọwọ́ rẹ̀ mọ́sàrùn lè sàrí ní kọrin ọwọ́ pa méjèèjì pọ̀ mọ́ ara wọn nítorí kọ́mọ́tà tó ní lọ ló ọ̀rọ̀ yẹn níwájú náà tó pẹ̀ jàmáà sọ̀rọ̀ tàwọn abẹ́rẹ́ òun náà ti tẹ ókó méjèèjì kan máa ara àwọn níbẹ̀ yìí ìyẹn ni pé ó ṣe sí ní ọjọ́ ọ̀fẹ́ kọ́ wá lẹ́yìn ọkàjọ ọ̀fẹ́ kọ́ wá lẹ́yìn ìfàríkù ọkàjọ ọwọ́ lọ gbé fàríkù tẹ̀lé ọwọ́ ti wá sí ìwájú ọwọ́ náà ṣára rẹ̀ ẹ̀jẹ̀ tó bá bọ̀ tó ṣe dá. nígbà ìgbà náà ìwọ́n bá pè ní pátánì ìfàríkẹ́yìn ó ti ká kàlẹ̀ ara máa wá nígbà tí bẹ̀rọ yẹn. Ṣébọ́ jọ pé àpèjú àwọn àpàlì jẹ́ ènìyàn tí tálákọ̀ọ́kọ́ kọ́dà ní kí lọ ara máa tí tẹ́lẹ̀ kejì ọdá ẹni kí lọ àìsàn sí. Kẹ́pẹ́tù bá sí ìrù yẹn tí ló lè oṣù lọ́jọ́ ìwọ bí ìdìbò ẹwà lẹ́yìn kí lọ àlẹ̀ àmọ́. Nílùú àfáà ẹni kan gbó ilẹ̀ gíní o ìmú ọdún ìlàpàdé ó fòdè orin gíní ọ̀pọ̀lọpọ̀. Èdè ọ̀rẹ́ wọ́n lẹ́yìn ìjọ ẹ̀kọ́ jẹ́ wọ́n kàlẹ̀ áńsọ́mì wọ́n kàlẹ̀ áńsọ́mì kíná wọn tẹ̀lé ọwọ́ pé kíná àrẹ àtọ́mù ẹwà jẹ nínú ọwọ́ jẹ wájúwájú ọwọ́ jẹ wájúwájú kíná àlẹ́ ọwọ́ jẹ wájúwájú àlẹ́ àmà wọ́n gba fàríkẹ́yì pápá ẹ́ tó kó wọ́n jọ kọmọ́ra ọ̀rọ̀ kan padà sí fàríkẹ́yì alákọ̀ọ́kọ́ tó ní kíná ọkọ̀ padà sí ìkàlẹ̀ àmà wọ́n jẹ kíná wọ́n ní wákàlẹ̀ àtọ́mí wàbẹ́ ìdíra wákẹ́lẹ̀ ọmọ ọdẹ lápùú tó bẹ̀rẹ̀ dárí ìlà ọwọ́ lọ nàṣára àti àlẹ̀ àtọ́mí wọ́n nàṣára àti gbogbo bẹ̀rẹ̀ dárí ìlà ọjọ́ àìsàn wọn lọ pé ìgbàtí ìgbàgbọ́ àwọn ilẹ̀ ọjà àti òwúlẹ̀ tó bẹ̀rẹ̀ dárí ìlà ìgbàtí ìgbàgbọ́ àwọn ilẹ̀ ọjà àti òwúlẹ̀ Mọ́jọ́lú lè parí Pẹ̀lú jẹ́ pé àwọn tó jẹ́ àwọn àtọ́ àwọn àwọn òwò wípé wọ́n ò sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ lẹ́bí wọ́n kẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń jọba ní wọ́n ń gà sí nínú àwọn wò rí pé ápù tiẹ̀ wọ́n rẹ̀ ápù ọwọ́ ajẹ́ máa tún fún ojú ni ọ àlẹ́ àmà ọ̀dà bí kí ni ọ òun jẹ́ wọ́n tó wà níbi wọ́n tó wà níbi òun máa jẹ́ wọ́n rẹ̀ tó fẹ́ òun máa jẹ́ wọ́n rẹ̀ kí ni ọ ápù tó jẹ́ wípé wọ́n rẹ̀ yẹn. òun a lọ bá àlẹ̀ àmà wọ́n wà níbi àlẹ̀ àtọ́mù òun àdábì ìrìnàmà áwò àgbẹ̀júwẹ̀ ìfàyí kẹ́rẹ́ ní tó kẹ́sàbà kàlẹ̀ àmà ọdàbí afọ́jú wọ́n bá sí àwọn ẹgbẹ́ àtìlẹ̀ àwọn áwò kàlẹ̀ àtọ́mù àbí ajíjí àbíkiri àbíkiri àkẹni lórí kí o lọ ń gbọ́ náà lórí a máa ń tẹ̀lé ṣe wà ní ẹ̀rìn ìjìnlẹ̀ tó bá tẹ̀lé bẹ́ẹ̀ ní akọ́kọ́ gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ ọ̀rọ̀ gbọ́ ní. tó lọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá jọra rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ kèfèrí àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́pọ̀ bá ń ṣàlàyé wọn fún wa ó fi kèfè ó fi wéjì ní ọ àpọ̀jù kí bá wà nígbà fẹ́jìmọ̀ alákọ̀ọ́fẹ́jìmọ̀ alákọ̀ọ́fẹ́jìmọ̀ àpọ̀jù yìí kí ní ìdí tí wọ́n bẹ́ẹ̀ lọ nìkan tí wọ́n kí ló ó ní ìdí ẹnìkan Tó àwọn kèfè wọ́n ọ̀fẹ́ táwọn àdúgbẹ́ ọlọ́run wa wọ́n táwọn sọ́nà àfọ́jú sí ni wọn. Ẹjọ̀bọ̀ ó ti ara wọ́n máa já kò ọhụrụ ní kò tó. Ibọ̀ wọ́n máa fẹ́ a tí àbíwọ́ nílò bó ti rí tó látara abẹ́ ajé kí kébèrè tó kí ní ogun ní wàdáadá àwòrán ẹ̀ ti dé kó ní wàdáadá bẹ́ẹ̀ tó rí nà ó ti rí ẹni tó ń gbọ́ àmà ti

òun láti jẹ́ ìyàn ó fi ojú ó fi rí àmì ọlọ́run tí a bá lójú tó bá wà ní ọlọ́run táà lè fojú rí ìrọ̀mọ̀lọ́rọ̀ wà náà àwọn àjẹ́jẹ́ orí ìkìní tọ́lọ́gbọ́lá fi rán ẹbá ti rí wọn pẹ̀lú ṣe sí wọn ẹ̀kọ́ lọ́wọ́ ẹjọ́ ọ̀wájọ́ wọn bá mọ̀ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kà lájúlẹ̀ ojú ìrọ̀lẹ́ nínú òun àwọn àjẹ́sẹ́ ọlọ́run ń jàbọ̀ ọlọ́run tó kéré wọn lọ́wọ́ wọ́n ní láti ṣàlàyé ẹ̀sọ́ àwọn èèyàn tí wọ́n ṣàlàyé ẹ̀rẹ̀ ìdíkínú yóò fi gbẹ̀yìn etí ẹbá wá kọjú ikú sẹ́yìn ẹ̀sí ọ̀hún àbí ń gbọ́ olóhun ọ̀fẹ́ gbà ìlú ẹni bẹ́ẹ̀ òun àtọ̀jú a ní ìrètí láti lè kó ẹ̀yìn a ní ìròjú láti I rí àwọn àmì ọlọ́run ọ̀gá lòjẹ̀sẹ̀ ọlọ́run bá tún méjì ìgbìmọ̀ tó gbé ọkọ̀ àdáàkì jẹ́ lọ́wọ́ ọmọ ènìyàn láti lè gbọ́ ọlọ́run ọ̀gá àwọn tí wọ́n jẹ́ kékeré wọ́n ní wọ́n ní ìwọ́n tó fi ní wọ́n ti ní náà wọ́n ní ojú àwọn kékeré láàrín ìpèrè ó dára pàtó ìgbọ́n wọn ò lóòdùnú débi pé wọ́n jẹ́ àwọn akẹ́kẹ̀ẹ́ wọ́n dẹ̀ ní ẹjí ìgbọ́n wọn ọ̀jẹ́ bí ṣe ẹjí ń pè wọ́n lọ sí ìtọ́ náà wọn bá débi pé wọ́n jẹ́ ẹ̀wọ̀n alẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba lóhùn wa jẹ́ nǹkan tó fi wá yé wọn. tó lọ́kọ̀ọ́ra bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ ìpèlú àti àwọn akẹ́jẹ́ wípé ajẹ́ mùsùlùmí ọlọ́run ọba ti mú ẹ̀ṣùdíhù wá ẹ̀ṣùdíhù lè mú fúrọ́ọ̀tì lè mú ọlọ́run ọba ni wá láti jẹ́ kí lè bá ẹ̀sìn wa dáadáa. tó ọ̀rọ̀ jọra bẹ́ẹ̀ ọlọ́run ọba ó sàbẹ̀ fún wa nínú ayé ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa wípé a ní ilẹ̀ Ọlọ́run ọba ní ayẹ́jẹ̀ ìyáàmì Mọ̀dára. Àwọn méjèèjì ọlọ́run tí wọ́n lè ṣe lè jẹ́ ara wọn. Ọlọ́run kò lè jọba. Tó gbé mọ́ láti jáwò ìpìlẹ̀ ìkàmẹ́rin lẹ́lẹ̀. Ẹgbẹ́ ọdọ́ jẹ́ ayẹ́jẹ̀ ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ni wọ́n mú wá torí ẹ̀wọ̀n ti jẹ láti wọ́n ti kó ìjọba ẹ̀wọ̀n ìkọ̀ọ̀kan ni wọ́n mú wá tọ́ ìkọ̀ọ̀kan tí ó afọ́jú àtẹnitórí na táwọn méjèèjì lè jẹ ara wọn bẹ́ẹ̀ náà lè ní adìdí àtẹnidí ń gbọ́ràn táwọn méjèèjì lè ní lọ wọn fẹ́jọ sápọ̀ sínú ẹ̀rọ ẹ̀rọ àwọn ìkọ̀ọ̀kan wọn lójú ti lọ́tọ̀ọ̀tọ̀ ilé ìdájọ́ lọ́tọ̀ ilé ìdájọ́ lọ́tọ̀ Títọ̀ bá ti ẹ̀yìn lọ dáadáa kí ó ṣe nílé o. Bọ́rọ̀ àfẹ́jú àtẹ́gbó nínú ọ̀gá yìí ọ. Ọ̀rọ̀ kí ni ọ àti kí àtẹ́tọ́tọ́ lóṣù kí ni o. A ní ẹ̀sẹ̀ kì í á ní. Sọ ọ̀rọ̀ ní àwọn méjèèjì ní àwòrán mọ́tò àwọn ẹni kí ló tẹ̀lé ọgbà ara ti hàn ẹni tó wà nínú ìdààmú òun ní ànàkọ́ ẹjọ́ wà nínú ìdààmú òun náà rẹ̀ lórí sí ṣùgbọ́n ẹgbẹ́ gbé yọ́ máa jẹ́ tó wà nínú ìmọ̀nà ọ̀nà tó ń tà àtẹ̀tẹ̀tẹ̀ ilé ọgbọ́n àwọn ṣe gbígbọ́ Ọlọ́run tí àwọn méjèèjì tí máa ń fi ìjẹ́ ara wọn ní mọ́sàlá. Káwọn ará rẹ̀ ní wọ́n ti lè rí àrùn. Ọlọ́run bá sọ fún wa mẹ́rin pé a lè dáhùn fúnra wa. Káwọn wípé ọlọ́run bá ti nà bá àní kí ti wá àríjìnà pé àwọn méjèèjì ló ti wọ́n bára wọn. Lọ́pọ̀ ìjọba ẹ̀ orílẹ̀-èdè ìkan lọ́wọ́ nìkan. Ìfẹ́ta àti ìkàwọn ìjọba wọn sọ ní. Mo wá wá ìjú mọ̀ wípé nígbà yẹn o, ẹ̀ǹkan lọ́lá, òun náà ni ẹni tó fi fi hàn, ẹni tó ní ìhà, ìgbàkóle bá kéré ẹ̀sìn wa dáadáa òun náà lọ́wọ́ bá lókè inú wa. kódà àwọn ọ̀rọ̀ bàlágà míì nínú rẹ̀. tó nínú bàlágà ìmọ̀kára ń tẹ̀lé bàlágà wọ́n àwọn ọlọ́jẹ́ pé wọ́n ti mọ̀ dáadáa. ìjọba tó bá nínú bàlágà níbi bí òun náà ìjọba tó pé ní àtìbáàkù. sọ àtìbáàkù òun náà Àwọn ọ̀pẹ̀ ní àbìmọ̀kọ́ bára, èdè sì látọ̀ àbìmọ̀kọ́ bára fún súnmọ́ àwọn ọmọ. Ní àwọn ọ̀rọ̀ àrin àwọn méjèèjì, òun náà ni pé àfìwáàkù nínú sẹ́ńtẹ́ǹsì kan, sẹ́ńtẹ́ǹsì oríṣi kan, ó jẹ́ pé sẹ́ńtẹ́ǹsì oríṣi ibẹ̀ láti máa rí ìkàtọ́ ní jẹ́ pé ilé nínú sẹ́ńtẹ́ǹsì kan tí wọ́n jọ papọ̀ mọ́ ara wọn lóbi bí. Tó jẹ́ wípé sẹ́ńtẹ́ǹsì kí ẹ̀kẹ́kẹ́sì yẹn wọ́n máa níbi ara wọn. Wọ́n níbi ara wọn. Olùdájọ́ tó lọ́dọ̀ ní pé kí wọ́n sì wọ́n máa níbi ara wọn. Olùdájọ́ ara tó jẹ́ àwọn méjèèjì wọn ní níbi ọ̀ wọ́n níbi ara wọn. Láti ní ilé ìṣẹ̀ báyìí, a ní wàkàrà sábùgbọ́n àìkọ́ wọn wọ́n wọ́n Wọ́n máa lérò wípé àwọn èèyàn yìí àyèkọ́ ọdún wọ́n lajú lẹ̀. Ọ̀rọ̀ ẹ̀lẹ́ ti parí bàbẹ̀ kò tí ìpàájú. Wà mú àríyá ni wà mú wọ́n dẹ̀ sùn. Àwọn ọ̀rọ̀ méjì bẹ̀ èèyàn lajú lẹ̀ fún sùn. Kí la máa bẹ̀rẹ̀ lónìí láwọn ìdára kùnà. Sọ ìbákan ní ọ̀nà máa. So, sometimes you have better business with the business for So, I think the map will make you know what. It's our very positive. So, it's got there on the level or negative. Nígbà tó ń gbé wọ̀n bọ́ ń ya alámú wọ́n á tó ń gíláàsì alámú. So, a sì bá tún ilmù níwájú, a sì bá tún fi náà Ádámù lè jẹ́ náà ilmù ní ẹlẹ́sìn sẹ́ńtẹ̀ǹsì kan wà ká sínú ìlú yìí. Sọ̀rọ̀ wọ́n jẹ́ sẹ́ńtẹ̀ǹsì kan mú wá níwájú lórí dáṣẹ́jì ìfẹ́ ayé ẹ̀. Àwọn sẹ́ńtẹ̀ǹsì ní ìwà lẹ́yìn. Àwa wo wájú ní títí báàbù ní nítorí àgbẹ̀ ká máa wo ọ̀rọ̀ kan kábù ọ̀rọ̀ kejì. Ọ̀rọ̀ kan kábù ọ̀rọ̀ kejì. Ọ̀rọ̀ wá sọ̀ nípa mọ̀kọ́ bálà nínú ìdáwájọ́. Òun àmọ̀ jẹ́ pé sẹ́ńtẹ̀ǹsì kan ti dá dúró. Sẹ́ńtẹ̀ǹsì ní ìwà wa. Àwọn olú sẹ́ńtẹ̀ǹsì tó dá dúró níwájú yìí àwọn arọ mú bí ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta àti jù bẹ́ẹ̀ lọ àwọn arọ orí pé ó jẹ́ ọ́pọ́sìtì sọ́rọ̀ míì tàbí méjì tàbí mẹ́ta tó túnbọ̀ ìyẹ́rẹ́ kejì lápẹ̀júwe sọ fàbíyẹ́ ní àkún kọ̀ọ̀lì ìlà wà wùyẹ́ tó tó a ṣe fàbíyẹ́ ní àkún kọ̀ọ̀lì ìlà olùyá tó ti ṣàyẹ ẹ máa rẹ́rìn ní ní ìrẹ́rìn díẹ̀ ọmọ tọ́jú olùyá tó ti ṣàyẹ wàlẹ́kùn kẹfìyà ẹ máa sunkún léyìí sunkún tí ó pọ̀ nínú táwọn orí ẹlẹ́rìí ayé ẹ̀rí mẹ́lẹ̀ díẹ̀ àti díẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ méjìlá fún láti bẹ̀rẹ̀ ọwọ́ tí wọ́n fẹ́ kejì ẹkún bẹ́ẹ̀ ẹkún àtẹ̀rẹ́ ní nínú ọkọ̀ tó ọ̀rí ńlá kẹfìyà àwọn àtẹ̀bí lọ wọ́n jẹ́ ọkọ̀ òfin sí ara wọn. Tòlẹ́ láwọn sọ pé à ń àlùmọ̀kọ́ọ́lá. Ṣàmé ìbílẹ̀ àjọ ẹ̀rọ kẹwàá. Ṣé máa yà yìí yóò bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ mú ẹ̀rọ gbẹ̀rẹ̀ mú kọ́ bá àdìgẹ́sẹ̀ mú kọ́ bá lọ́wọ́ bẹ̀. Ìjọba wà ń bẹ̀ onẹ́rìndín ní ọ àtìgbà. Ṣàbá wà yà yìí sí ẹgbẹ́ gbogbo ààrí wọn lábẹ́ mọ́tàbùtà ìjọba káàmọ́wà àṣọ̀rọ̀kọ̀wájú tó ẹ̀yẹ́ ó ti bẹ́ẹ̀ gbogbo jẹ́gbẹ̀ẹ́ jẹ́ ọmọ àjọwájú yẹn wà lè àkínyàn wà lùbàfíìlì wà tẹ̀lé ìgbọ́dọ̀ Tọ́lá owó ìṣẹ́jú inú sẹ́ńtẹ̀ǹsì kan ní ọwọ́ àráyè. Ibẹ̀ ló ti wá rí nǹkan tí ó tó nǹkan méjì lórí ọ̀rẹ́kọ̀ọ́ ni. Ámá àti Tàṣírò wọ́n jọ fún mi. Bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ kí ni ọ àtọ́nù àti kí ni ọ àtẹ̀jú gẹ́gẹ́ bí wọ́n ọkọ̀ sí àwọn kẹ́kẹ́ lórí ẹ̀kí láti ọmọ àwọn ọ̀sẹ̀ kí ni wọ́n ọkọ̀ sí ẹ̀sẹ̀ wọn. Àníyẹ dáhùn yọ ìrìnà àbọ̀ àlọ́ àbọ̀ àlọ́ Ọlọ́ni a ní ẹgbẹ́rún ìyá ní ìrìnà àkàlọ́.

ọlọ́run ṣe ẹ̀lẹ́ máa ń jẹ́ ẹni yọ́ máa rántí ọlọ́run ọba láti fàṣẹ ìròyìn méjèèjì. Ó lè kí ẹni gba wá àti ó lè kí ẹni ronú, ó lè kí ẹni wòye. Sọ̀rọ̀ afàlájọ kàkà, ẹni ronú sí àgbẹ̀dá máa ń ẹgbẹ́ ronú. Afàlájọ kàkà. Bẹ́ẹ̀ lè wòye ní, sọ̀rọ̀ àwọn ọba wò bẹ́ẹ̀. Ah, ah, ẹgbẹ́ lè wòye sí ìgbẹ̀dá mú wáyìí. Tọ́lá wọn fẹ́ ká kó ohun ìdí dáadáa. Tó kẹ́lá mi jù, òun náà lọ́wọ́ mi ní orí ayà yìí. Lórí ẹ̀rọ àbàlá dàrúdàrú. Ìjọba ọ̀dọ́ wa tí a kà mí, a rí pé dáa yẹn, owó ìṣẹ́gà sọ kàdàkàrú. Ìpìlẹ̀ wọ́n ti pátá kan náà lẹ́yìnwájú, àbàlá dàrúdàrú. Òun lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n táàrin máa parí afẹ́lá kàkàlá ìyẹn ní áfíríkà sọ áfíríkà áfíríkà pẹ̀lú àwọn rọ́ọ̀mù àwọn rọ̀mù pẹ̀lú àwọn rọ̀mù lẹ́yìn rẹ̀ tó kìtà ìkàkà pẹ̀lú àwọn tí rọ̀mù lẹ́yìn rẹ̀ onáàrin áfíríkà lọ́wọ́ kàwọn kàwáyé tó tẹ̀ márùn-ún tó áfíríkà ọlọ́pàá náà tó fi sáájú òun náà ó ti fi nà ó kàn án sọ lórí àti àpòlẹ̀mọ́ sọ ó kàn lọ́jọ́ fi nà àti sáájú sọ àwọn tó kàn ti kàkà ìtàǹkà ọ̀rọ̀ ìṣúná kan wá ka ẹlẹ́ẹ̀kejì záàdì yẹn ó fún ṣẹ́ra àbíjà záàkà àpàlà záàkà àwọn tó kù wọ́n kà ọ̀gá wọn àwọn àwọn tó kù àwọn ni wọ́n ka ilé yẹn. Òun náà fẹ́ rí tàtà láti àwọn wá mú dáa yẹn wọ́n wá lọ mú dáa yẹn wọ́n wá ti bọ̀ lóhun dá. Wọ́n ti dá dá àti dá tó wọ́n ti fi dá yẹn ọmọ ọjọ́ lọ sí lọ ìdá. Ẹgbẹ́ wọn tún mọ́ra wọn ní ìlú jáde. òun ó tún mọ́ra wọn iwájú ẹnu àfihàn táwọn ọ̀rọ̀ wà níbi èmi wájú àwọn ìṣúná ara wọn. torí ẹ̀ láwọn obìnrin ó ṣe ìdìbọ́ọ̀mù olùgbà àjẹsà ìfáàní ọ̀rọ̀ wa ti ká àyẹ̀wò àjẹsà ìjà ìjà ìjọba àwọn ọ̀rọ̀. torí kan bẹ́ẹ̀ òun náà ti fẹ́ ọlọ́run bá ń sàlàyé fún wa nínú ààyè yìí kí a máa mọ̀ sí àwọn tí wọ́n jẹ́ kùsùlùmí àtàwọn tí wọ́n jẹ́ ìgbèrè tí làwọn àríkà ṣe nínú ààyè ìlú òun náà ní wípé ọlọ́run bá ní ṣọ̀mọ́ ọ̀lẹ́ dídírú àrídìkìlá àgbáyé tí ọlọ́run ọba ó mú ìyàtọ̀ tó ìyàtọ̀ tó dínà jẹ́ ìyàtọ̀ dínà jẹ́ láàrin bẹ́ẹ̀ náà ìkà abẹ́rù wà fún mi. tí ọ̀hún wa nípa pé àwọn ọ̀nà tí máa rí bá ti di dáadáa. Ìròyìn mọ́dù ètò ìwà àmì tó orí ẹ̀rù pẹ́pẹ́ àwa mọ́ ọ̀nà àyẹ̀mọ́ sí jáàmù. Tùmá bẹ̀rẹ̀ yìí ọ̀nà àyàlọ́ àgbẹ̀bí. Lẹ́wọ̀n ìgbà náà kámú súra kan àti kámú tẹ̀sí bí wù wá. Táwa ti máa wúrà kan bá tó ń tẹ̀sí bí wù. Ọmọ wúlò átámù tẹ̀sí bí wù kìí tàbí ìkàlá orí ta tẹ̀sùbí ọmọdé kọ́rọ̀ òkú ẹ̀ ní ẹmà fi kẹwẹ́ ìdáwọn ìgbà tó kọ́ máa ẹgbẹ́ ìgbà rẹ̀ máa fi ẹ̀ náà sọ lẹ́wọ̀n tàná ayé wípé ọ̀rọ̀ atọ́jú àti ẹ̀dọ́ nínú abidí àfẹ́sọ́gbọ́ náà ó ti tó pé ọmọ yàtọ̀ sí rẹ̀ láti ṣàlàyé ìṣẹ̀sìn ìmọ̀lẹ́ náà fi dáná sí ó dẹ̀ ilé yàtọ̀ dáadáa nínú ayà iná àrí àǹfààní ti bẹ́ sáì àǹfààní ti fún kéyìn ọjọ́ gbígbọ́ àtàbílá inú ara ní ṣe ara wọn ọlọ́sẹ̀ ti tẹ́kù kan mọ̀ ní ìgbésẹ̀ ìlà ẹgbà jàmá àtúntà bà nílẹ̀ àǹfààní tí ó gbẹ́ níbi kéyìn ọ̀rọ̀ ronú nípa Kéèyàn ọmọ ọmọ ilé Ìkẹ́sí àwòrán òun náà ti fẹ́ tọ́bá ti mú àwọn ìwọ́n tó sọ̀rọ̀ nípa àwọn ìgbìyànjú ọlọ́run ọba kò lè má fi ìtàn àtẹ̀lé ọlọ́run fi ìtàn àtẹ̀lé tí ọjà ń fún kan láì ìtẹ́jú wá bí báyìí àwọn alẹ́bí ọlọ́run ọba sọ fún wa níbẹ̀rẹ̀ pé àwọn alẹ́bí ọlọ́run ọba méje ọlọ́run ọba sọ ìtàn àwọn tó ìka alákọ̀ọ́kọ́ ni ó bẹ̀ sọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́run bá fẹ́ ìtẹ̀yẹn dáadáa ọ̀fẹ́ ọ̀fẹ́ kan ó sọ àwọn abala tó fẹ́ sọ ń bẹ̀ ó lẹ̀ fẹ́ tó ti mú àgbẹ̀jẹ́ agbọ́lùmọ́sọ òun ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n rà gọ́dí àlùfẹ́ nínú ọ̀rọ̀

òun náà lọ́wọ́ láti mú ọgbùn lára láti mú ó jẹ́ àrọ́ máa dọ́gbà Adam Adam àgbógbé àwọn ọmọ rẹ̀ pé àwọn orúkọ àwọn ọmọ tó bí ṣùgbọ́n ọmọ tó ṣẹ́kù pẹ̀lú rẹ̀ tó jẹ́ wípé orúkọ ti ẹ̀ náà sọ àwọn ọkọ ọmọ náà mọ̀ àwọn akọ bí àwọn àbí ṣùgbọ́n ọmọ ọmọ fún ọ lẹ́yìn ìgbà tí ábí lùkú Òun tó lọ́wọ́ máa fún òun náà ní ṣí ìlú tó ọmọ ẹ̀rọ máa fún bẹ́ẹ̀ náà wà báyìí. Wọ́n lọ máa rí tí a bá wá ń tírèsì ibi tí òun gbà tí wọ́n kù gbà àwọn àtírèsì ẹ̀fẹ́ tó wà fún mi ò ṣí ìlú. Àwọn àfẹ́ pé ó àdébìnrin àkọ́gbà bá ti fi ìlú. Ádámù àdébìnrin ọlọ́run yìí tó ọjọ́ ìwọ́n ádámù fi ṣe àwọn tí ọmọ ọmọdé àwọn tó sọ̀rọ̀ nínú àwùjọ ilẹ̀ ibẹ̀ aláìmọ̀ kan ni olùsẹ́ńdà ìmọ̀ràn ayàfi àfikúrì ọlọ́run ìyàmbá ọ̀pọ̀pọ̀ àrùn wàdúmọ̀ hàn ogun náà náà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ pé àádámà ní ọ̀nà wàá ní ìdí ẹ̀rọ ẹ̀rọ lóhùn fún ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ní ìlú ìwọ̀ ẹ̀rọ kọ̀ọ̀kan kẹ́míọ́nì sọ́pà ọlọ́kàlá mi sọ̀rọ̀ Ọmọ àwọn ọmọdọ́mọ Adam, òun náà ni ìlọ, òun òun náà ni lóòkù, sọ̀rọ̀ àwọn ọmọdọ́mọ Adam, àwọn akẹ́wọ́n tó ọ̀dọ́ Náà tó lọ́tọ̀ ọjọ́ ẹ̀, wọ́n tó kọ máa yé wa wípé ó kọ nóòmù nínú àkọ́ àkẹ́kẹ̀rí ọlọ́wọ́ bá dá sí 43 times, ọlọ́wọ́ tẹ́ ọkọ̀ nóòmù. Ó bẹ̀ sọ ìtàn yẹn ló fi ní sí ọ̀sán ìjọba àwọn ọ̀sán ìmọ̀mí náà, ìjọba náà àtàwọn súra mi náà, ọlọ́ tí wọ́n ní ẹ̀súra sí nínú ọ̀dà. Ṣùgbọ́n ní sí ọlọ́wọ́ máa ń máa sàrẹ̀ yẹn. Ọlọ́wọ́ máa ń sàrẹ̀ ọ̀nà jíjẹ́ mọ́mù ọlọ́ni àwọn iṣẹ́ ìlà àwọn Káwọ́mù àwọn àjẹgbé àwọn tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ẹbí ilé. Káwọ́mù rọ́jú àkùrìbà. Sọ àwọn ẹbí èèyàn àwọn àjẹ́ sí ọ̀rọ̀ àwọn èèyàn ní ọjọ́ ìpínlẹ̀ ìlànà tí ọjọ́ pé wọ́n jọ bí ní bàbá kan ẹgbẹ́ bàbá yẹn òun náà wà sí gbogbo àwọn tàbí ara yìí tọ́ ọ̀tẹ́mọ̀ tàbí ara yìí bẹ̀rẹ̀ pé inú wù ọlọ́mọ ọmọ òǹkàrà yìí bàbá wù ní ajá ni wọ́n ara wọn ìpẹ̀dá àwọn ti méjì ọlọ́mọ òǹkàrà yìí bàbá tí wọ́n ṣàfihàn ara àti wọ́n sí ọlọ́ba ṣàfihàn sọ bẹ́ẹ̀ náà ni múùdù ọlọ́sọ sọ àwọn bàbá tí wọ́n á dùn ju sọ́ọ́yù tàbílù sọ bàbá ní ara ẹgbẹ́ pé fámìlì tó wọ́n ṣàfi sí ara wọn sí ìrẹsì ọlọ́bẹ̀ ọmọ òkú wọn ṣàlàyé wọn sí dájọ́ gẹ́gẹ́ bí bàbá wọ́n pa gbogbo wọn pọ̀ àwọn tó ń jẹ́ káwọ́mù nígbà míì yóò máa jẹ́ ìgbọ̀tẹ́ ẹ bá jẹ́ pé ẹjọ́ wà ní kankan náà ẹjọ́ gbé ní kankan náà ẹjọ́ mú létí ara yín ẹjọ́ àwọn àjá nígbó èèyàn tó gbé sọ̀rọ̀ náà tó ló bẹ́ẹ̀ tó gbé ìdílé papọ̀ fáwọn ẹbí ọlọ́run ọba ìgbà bẹ́ẹ̀ yẹ kó àwọn ẹbí rẹ̀ nìkan lọ́rọ̀ nìkan lọ́rọ̀ ọba ọlọ́run ọba àtàwọn ọmọ ìfẹ́ káwọn ọlọ́run ọba nìkan sọ pé tó kọjá àwọn tí wọ́n jọ wà níbi àyè kankan náà lọ́jọ́ ló lè wọ́n fẹ́ẹ́ dúkọ́ lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ lójú láti fi àyè kan ẹgbẹ́ àwọn dọ́kọ̀ wọn bẹ̀rẹ̀ ó ṣe kí ni ó lọ́wọ́ sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ pẹ́pẹ́ pé àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ náà. ولقد أرسلنا نوحا إلى الدارين ọlọ́ni àwọn alánú òṣìṣẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ yẹn mọ̀kúrù lè kọ́ ó lè lò orí àdóbi jẹ́ wípé ìlú olójẹ́ Àwọn àfáà kẹjá wà fẹ́ bí àwọn ọjà nínú àwọn ọ̀pọ̀ àwọn tẹ́jẹ́ wípé àwọn ti wọn wọ́n ọ̀ká kí ni o nǹkan táwọn ká òun náà ní kí ni àmì àwọn ọlọ́ka inú kẹsí ní mọ́ká fọ́ àwọn ẹ̀ka àgbájú àti kúrò àwọn ọ̀ká àwọn amúrì ní bá tẹ́wọ́ sọ àwọn ka àbò amúrí àdúrí àtúnṣe sí àbúkà wọ́n gíná wọ́n ti ta àbùnà ara ìtàkùnà àti ìlú náà àti yàgùn náà tó fi sáàyè tó wọ́n láti fi lọ láti kú pa wọ́yà àwọn ni wọ́n ka àfihàn àmì. Àwọn yòókù wa ka kí ni ó wọ́n bá bẹ́ẹ̀ ká tó sọ̀rọ̀ yìí ọmọ ọgbẹ́ kan kúrò nǹkan ohun ilé ìlàgùn ìrànlẹ́ Àwọn ọmọ ajẹ́ lọ sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀. Níwà ọwọ́ aṣọ káwọn ènìyàn rẹ̀ wípé dájúdájú èyí wọ́n jẹ́ tàbí ọmọ ọmọ ọmọ nǹkan méjì lọ́sẹ̀lá wọn ara ìlú lọ́jẹ́ náà sí ìrọ̀ tàbí ìlú lápúọ̀ ní ara rí mo wá kìlọ̀ fún yí pé ìyá ọlọ́run máa ń bẹ wá nínú ìyá ọlọ́run máa ń bẹ wájú tí àwọn àti ọjọ́ kò yọ ìpè àwọn tí wọ́n bá jẹ́ àwọn àti ọlọ́run ọba àwọn àti ọlọ́run iṣẹ́ wọn àti ìdáhùn ìlú náà tẹ̀lé. ẹ̀rọ ọ̀rọ̀ ìjẹ́gbẹ́ ọlọ́pàá gbogbo àwọn ìjìnà ẹ̀lọ́wọ́ àwọn láwọn ẹgbẹ́ ọ̀nà ọgbọ́n mọ́ sọ yẹ láti fi kí ló ìgbà àgbà àrẹ́bì gẹ́gẹ́ bó lè ọmọ bẹ̀rẹ̀ ó gbogbo àwọn fámílì ẹ̀jọ́ níbi ìsọ̀fà kí wọ́n máa jẹ fún onímọ̀ wọn ló ń gbé àwọn ọmọ ẹgbẹ́ kí ló ọmọ wọn. tó dáhùn náà àrẹ́bì ọlọ́run bá máa ń bá lẹ́ẹ̀lẹ́ ó ti wà fún ikú fún látàrí ádámà tó ti darí lókù ẹnì kankan òjẹ́ nìkankan bí ń ṣe tó ti ìgbàtí lóòwù tó kù díẹ̀ tí ló wọ́ dé ẹgbẹ́ lóòwù náà ọ̀ náà ti gbò kí ni ó fọ́tí yẹ ìjọba àpá ìjọba tó lè dé ìgbà náà ti dé òun ọ̀ náà ti gbé ọ ìfọ́ ọkùn òjò dé àwọn ẹni eré kan ti lọ síwájú àwọn márùn-ún wọn tọ́nà bá dákọ̀ wọn wọ́n ti sùn wọn tọ́ ìyàwó sí ìyàwó sùn wọn náà tó àwọn márùn-ún ní ìlú ọlọ́run bá dákọ̀ wọn àwọn ti gbọ́gbọ́ ẹgbẹ́ ni ó wọ́n ti gbé ẹni rẹ̀ ni wọ́n ká fẹ́ràn dáadáa. Ìgbà tó wọ́n tún dábàá àwọn ti gbé á ẹni rẹ̀ àwọn èèyàn yìí ẹ já gbé èrè wọn lẹ́ẹ̀rẹ̀ wọ́n ká gbé èrè rẹ̀. Kódà wọn àfẹ́sọ̀fọ́dà àwọn yóò sí eré yẹn. Wọ́n bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́yìn. Ètò òkúta gbàgbé eré yẹn wọlé láwọn èèyàn rẹ̀. Ẹ máa tọrọ ọmọ lọ́wọ́ àwọn eléyìí máa fún yìí. Ẹ̀rọ ọmọ ìlú ẹ̀fọ́ àkọ́kọ́ tó ń kọ́ bẹ̀rẹ̀ lóúnjẹ lọ. Ìgbà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ á ń gbà kí ní ẹ̀wọ̀n ilé ìpàdé àtẹ́sẹ̀ ó ti ká gbogbo àwọn àgbàgbé ní ìṣe. Orí ti tọ́gbà wọn, orí kílé o, ní ọkọ̀ ìyá Dájúdájú nà fún wọn bí ẹkùn yí nà bí rọrùn rùn olùkìlọ̀ ní mọ́ jẹ́. Nàbà tí òkú tó wá jẹ́ mọ̀ bá jìdínú. Ẹgbẹ́ wọn bá jìdínú. Mọ̀ bá jìdínú lákún. Lọ́rọ̀ àwọn ẹlọ́gbà ìwà tó àwọn ọmọ wá sára ìbú yí àti ọlọ́wọ́ máa tí ọlọ́wọ́ àti mẹ́fẹ́ tí àwọn ọmọ Torí iṣẹ́ àwọn àmì ọmọ àtẹ̀bí yìí ní ọ̀rọ̀ mọ́ta yìí. Àrìdìndàrú àtẹ̀ṣúyérù wọlé wàtẹ̀. Ọ̀rọ̀ mọ́ta yìí, wọ́n kìlọ̀, wọ́n fi rẹ̀ nínú òdòdó, wọ́n dẹ̀ sára yìí, iṣẹ́ wọn ni. Ìjá àwọn àmì ọmọ yìí, ọ̀rọ̀ mọ́ wá sára yìí, ìjá wa ti kí wọ́n wá gẹ́gẹ́ ní ọ̀hún wọ́n wá kìlọ̀ wọ́n wá bẹ́tẹ̀ ẹ̀dá lọ́lọ́ wá kó sí abẹ́ ìkẹ̀kù ní ìlú ìta ara wọn ti ṣe ọlọ́run lẹ́gbàá ló kó sínú ọ̀hún wọ́n bá ń ké ìdáhùn wọ́n ti tẹ̀sí ọ̀hún tí wọ́n bẹ ẹ̀sìlẹ̀ gbogbo bẹ́ẹ̀ kí wọ́n gbé lọ́ọ̀sì fún yín kí wọ́n gbé wọ́n gbé ẹ̀bùn ní gbó àti ìta tó náà wọ́n sábàá fún wọn nígbà yẹn tó wọ́n kí ọkùnrin wọn sábàá fún yín

قالوا أم بعد ما بيت فنوعا إلى قومه ìyẹn náà ní pé ìgbàta wá ránú à lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ bí ó wà pẹ̀lú iṣẹ́ dára lẹ́yìn tọ́ ó jẹ́ lílọ ó wà pẹ̀lú asomọ́ iṣẹ́ dára lẹ́yìn tọ́ wípé iṣẹ́ dára náà yìí o ọ̀rọ̀ ní ìgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ náà ní pé ìlọ ọ̀sọ̀ fún àwọn pé wọ́n jẹ́ olùkìlọ̀ fún gbogbo wa ṣàlàyé fún tó wọ́n ní ẹ̀rọ wà ní gbóhùn ara àti ìjáàrí jáde nínú àti màfẹ́ àmàpára ní jáde níwájú sínú àwọn àti àtúnà bí àwọn èèyàn tó parí tí wọ́n máa ṣàfihàn pé mọ́sídà nìkan tó wá sí máa ilé ìtumọ̀ ara ẹ̀ náà wọ́n ká fi mọ̀ nínú wọn àti àfihàn wọn. Náà, tó sọ̀rọ̀ bẹ́ẹ̀, òun náà ní fẹ́ àtiwájú báyìí fẹ́ lóhà òṣìṣẹ́ fún àwọn èèyàn ó lè ṣàlàyé fún àwọn èèyàn òṣìṣẹ́ fún àwọn nípa pé kí wọ́n lè bá fi ní kí wọ́n ń ṣe kí wọ́n lè bá ìṣúlẹ̀ wọ́n lè wà jẹ́ yóò wá jẹ́ yóò fi ọlọ́run. Òkè àpàdé èyí tí a ṣe nínú ara yìí, òun náà ní jẹ́ sọ ọjọ́ kó wọ́n yé wa, ó ti láǹfààní tá a ṣe nínú ara yìí. Òun náà ní jẹ́ ọlọ́run bá ń sọ ìtàn, ọlọ́run bá ń sọ fún wọn nítorí tí àwọn tìtì náà náà máa sọ fún un fún wọn lè bá àpò pé nígbà àwọn tó jẹ́ èpè síwájú ojú wa fún wọn lè bá àjẹ tó òun pẹ̀lú wọn owó lè lò Adébì kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá ń rán sí àwọn èèyàn kọ̀ọ̀kan. Ọ̀dá ni bí ọlọ́wọ́ bá ń rán lọ́nà ọmọ sí ní ṣe ìyàpàdé ọ̀rọ̀. Ẹ̀yà kan náà tó mú ìyẹn Ọlọ́wọ́ bá ń rán sí Iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ fáwọn òṣìṣẹ́ àríyìnbí ìgbòrán àríyìnbí ìjọ́ra. Tọ́jọ́ àwọn kèbèrè ìrìnkọ́lù ìfòfárí àwọn ìbáàkì ìfọ́kà ìrìnkọ́lù. Àwọn kèbèrè ló ti wà lórí ìbàjẹ́ tí wọ́n ti wọ́n lọ́rọ̀ ti jẹ́ ní torí ẹ̀ wọ́n ní ọgbọ̀gbọ̀ wà iṣẹ́ nù iṣẹ́ lọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ ìyẹn wọ́n ní àwọn olùwọ́n ní. Wọ́n ní ìfọ́nà tó ló máa ṣàlàyé ìgbìmọ̀ ọ̀rọ̀ wọn lọ. Lẹ́yìn náà wà ṣàlàyé, ìjọba wá yé àwọn àgbàgbà, àwọn àti ẹni ọ̀rọ̀ tẹ̀síwò wọn tẹ̀síwò no, these are the reasons of Muslim. Now, in that we look upon what he says to the other. Kí wọ́n ní káwọn ẹgbẹ́ ìpọ̀ wà ká. Òbí ọmọ wa gbà kí wọ́n yọ̀ lójú ní ọdún ọ̀rọ̀ ìgbé àwọn àmọ̀fin. Nọ́ọ̀mù. Yọ̀dà alágbà ìdáàbò ìdájẹ́ pé àbí sísára yóò dodo ọ̀rọ̀ ìjọba gbọ́dọ̀ àwọn òṣèlú. So I don't eléyìí it's yóò ṣe ìsìbáàtù ìdá láti dùn ọ̀gbẹ́ nǹkan ṣe ìsìbáàtù kí ni ó àrùtá níná the man, so ìsọ́fà olùdàgbé ọ̀rọ̀ náà so ìsọ́fà olùdíní ọ̀rọ̀ olùdàgbé ọ̀rọ̀ àrùtá níná ó lẹ́bí ní ohun So ìṣẹ́ bẹ́ẹ̀ máa fi rí bá níwájú ẹni sábà wọn kí ni ó ti fi ń rọrùn kuyakuja kuongezea barabara hiyo itakusaidia. Naam. Ọlọ́run ọba ní ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عليم ومن ألا تعبدوا إلا الله jùlọ yìí gbogbo àwọn afárá lọ pé bá dẹrù ló jẹ fún jùlọ yìí àwọn gbogbo àmì ipò ohun fọ́ọ̀dù lọ́dún ní mo ní àlọ́wà tó bá jẹ́ bẹ́ẹ̀ àmì àmì bá ọjọ́ fún alẹ́ ẹ̀kan ìjẹ́ pé àmì labá lọ lò pàpọ̀lọ́ pàpọ̀lọ́ jọ ọ̀rọ̀ náà lò àmì òfin àwọn aláǹkì ẹ̀sẹ̀ tó dé nínú ọ̀rọ̀ ọjọ́ fún arí gbé àmì tó wà ń bẹ̀rẹ̀ bá àkẹ́tù àwọn ẹgbẹ̀rẹ̀ báyìí náà lábùgbé wa onílò àwọn àbíjá ń wo ojúmọ́ ayé wa yẹ lẹ́nu ojú wa ní kíni ọ àwọn wọ́n sọ fún àwọn wípé bóòlù afẹ́ fi dúró ẹlẹ́ẹ̀kejì nínú fún ọjọ́ ní pé ọjọ́ ní èdè tí a yí òun náà ni ọjọ́. Sọ ọjọ́ ní èdè tí a yí torí pé kí ni a ń lọ bẹ̀rẹ̀ aláàkárábó a bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nǹkan, àjọ fún ara rí pé o lè jẹ́ àlùmọ̀fà sírọ̀. Wọ́n lè jẹ́ àlùmọ̀fà sírọ̀. A máa ní láti ṣe tẹ̀sí bí irú ìṣúgbà yìí jẹ́ lẹ́ni bá a ní kọ́ sọ báyìí wípé lẹ́yìn tí ń sọ báyìí fáwọn èèyàn rẹ̀ ìdí sọ fún ọdún káwọn àkọ́kọ́ ni wípé ó ń sọ fáwọn èèyàn ẹ̀sìn pé wọ́n jẹ́ kí ni ọ ìdàgbé ni ó ń kú bí nínú nàìjíríà àti òbí ìmọ̀jọ náà èèyàn kìlọ̀ fún yàn èèyàn lè ń sàlàyé ìgbà fún yàn ọ̀rọ̀ fún sọ́kùn ẹ̀ká lóṣù rẹ̀ títún wá ń sọ wípé àwọn ọmọ ìgbè láta àbúrú ẹ̀ gbọ́dọ̀ sí ìlànà ìjọba ẹwà ọmọ jẹ́ dọ́kítọ̀ iná ni àwọn ìjọba ilé àjọmọ̀tọ̀ láta àbúrú ìlànà ìjọba ọmọ jẹ́ kínà ẹ̀ gbọ́dọ̀ sí àyàbíkínà àyàfi àwọn Tó gbọ́dọ̀ rẹ̀ ọ̀pá mi. Tó kọ̀ abẹ́ òṣèlú ó ti jẹ́ nígbà tí wọ́n wà ní ń gbé nínú ẹ má ni ara àti kí Ọ̀rọ̀ wa ní ọ̀rẹ́ ilé àgọ́rọ̀ bùn àlẹ́ ìgún àjọ́ àbáyọ̀ orí ìrìnà àyí. Ọ̀rọ̀ àdúgbò ẹlẹ́yìn obìnrin láàrùn wáyé láàrùn tàbí. Ọjọ́ pé ọ̀rọ̀ àdúgbò tàbí ní àwọn àpá nítorí pé wọ́n jẹ́ kí ní àkọ́ọ̀fọ́ àlẹ́ ìkùn àdáàbá yàwó mi àmì. Yẹn pé nítorí pé àkọ́ọ̀fù mo jẹ́ ẹni tí ń bẹ̀rù lé ní lórí àdáàbá yàwó mi àmì. Ìyá ọjọ́ kan tí ìjọ náà jẹ́ bẹ̀rẹ̀ ìjọ tó jẹ́ wípé ọjọ́ yẹn ní títa. Ṣé wọ́n ní ń ọjọ́ yẹn àmìrí ní olóbílẹ̀ ohun tó dídá ìró báyìí yàrá pé ọjọ́ ohun tó dídá ìró báyìí ọjọ́ gbégbá ìró báyìí lọ́gbà àwọn gbégbá ìró báyìí bẹ́ẹ̀ nígbà èdè Yorùbá ọ̀nà nígbà èdè Yorùbá olóbílẹ̀ ọ̀nà tó ọ̀nà tó wẹ́ nínú ìlú àwọn kan kò

wọ́n ní ọmọ àríwá pé kí ní àwọn ọmọ àríwá. Ìyàbí lè di ẹgbẹ́ jẹ́ ní ó tètè rẹ̀ àti wọ́n kó sí ìdarí wọn báyìí tó máa ń tètè rẹ̀. Ìyá ni ó ṣùgbọ́n wọn máa ń tàbí ìdílé sí yà. Ìdíkù àríjì lágbàá ni ẹ. Ó dẹ̀ rọrùn fún àbíká kàkà ní àbá àbáyá ọmọ ó kà máa rí kílò àní wọn. Tòsí ìgbà yẹn lọ jẹ́ kí ni ọ ìyàgá. Àwọn ọlọ́dọ̀ ilé ìyẹ́wò ìyá ọjọ́ tọ́jọ́ yóò máa kó títa ríro lọ. Ẹgbẹ́ ọrùn ẹran ní títa ríro nínú kíni ó nínú ọjọ́ náà. Ìlọ́ba ti sọ̀rọ̀. Orí ẹ̀ ló wà láti sọ̀rọ̀. Àti sọ̀rọ̀ yẹn. Ọlọ́run mi ṣe fi àwọn kálíbà àmọ́ nínú ọjọ́ yẹn kò sí ìgbẹ́ tó wà fún láti bẹ̀rẹ̀ ọjọ́ ẹ̀ lóbi ti parí ọjọ́ ẹ̀ tí wọ́n máa rí bẹ́ẹ̀ Ìgbà yìí. Ìgbọ̀dá ẹ̀dì pọ̀ pé ti dídá ríro fún wọn. Mo ò ní nǹkan ní ìjọba ẹgbẹ́ náà wá gbé fọjọ́. Ìrọ̀lẹ́ ẹ̀yà wọn. Ṣé wàá fi kó ta àti ìlú láti ọmọ kó bá àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́. Sọ náà, tí wàá fà ń dá sí nínú ara yìí, àtàkùn ara yìí, ìpè ọlọ́run ọba nìkan, ìbára fún lọ́rí wà Ìjọ́ ìgbọ̀lá ọba ní ká òun náà lè dá wá sí ìrísù. Òun ní ìjẹta wá òṣìṣẹ́. Lẹ́wàá gbàrá òkú ilẹ̀ àdáàbì aláwọ̀ fàárí ìgbéyà wọ̀nà àjọ. Ìyàwó jẹ àwọn kẹfẹ́ yìí láyé àtìláìkì àwọn àti ìlú àjọ ìlú. Ìjọba mi nígbàgbọ́. Ìjọba ìgbọ́nà àbájá ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Ọ̀nà àdáàbì láì mú ìrìnà lọ́rọ̀ ọgbẹ́ ìgbẹ̀rẹ̀ sí yọ́ máa tààyà lórí ìmọ̀ jẹ́ ìjọba. Sọ̀rọ̀ rí ìjọba bí ó sọ̀rọ̀ látàrí nǹkan sí ọjọ́, látàrí nǹkan sí ọjọ́ ọwà nára látàrí nǹkan sí ààyè orí ìpínlẹ̀ ọwà náà àgbàjáde àpèlè. Nínú ẹwà ìdí ilẹ̀ ọ̀gáta ìdíje ṣe láti ṣe kùnrin yóò ọjọ́ ìgbàlódé wípé èdè ìgbàlódé òun náà ni wàhálì yìí òun náà ni ọkùnrin tó fi kékeré lọ òun náà ni pàtàkì tó ayọ̀ ó

ṣúgbọ́n ṣanúra àti láta ọ̀ ṣúgbọ́n náà ti fẹ́ ojú kìí fi hàn fẹ́ ìjọba àwọn àrùjú káwọn yìí tọ́jọ́ ilé àwọn kalẹ̀ gbé kalẹ̀ àwọn àrùjú mẹ́fà lórí ẹgbẹ́ ara mi tẹ́lẹ̀ àwọn kan àwọn ọgbẹ́ kalẹ̀ láti fi sí àwọn ìyàwó náà òrùjú àwọn àwọn àrùjú àwọn ìṣáwà wà níta fẹ́ jù ọ̀rọ̀ káwà ní ọlá fún àtàrí ẹ̀kọ́. So, akáàkiri àti wọn wà káfẹ́ ní ìta, káfẹ́ ní ìta, so, ó máa ń wà. So, àwọn ìyẹ̀wú bí ìsìnkú wọn ìta ní ìdàmà láàmù, ó jẹ́ wípé kò sí kí wọ́n gba ìsìn ọlọ́run. So, àwọn tó jẹ́ ọ̀dọ̀ sọ́rọ́ ṣúgbọ́n àti àwọn láàmù, ó ti kí ni ọ̀dọ̀ ṣúgbọ́n gba ìsìn

ìbílẹ̀ àwọn ọmọ bẹ jọra wọn wọ́n wà kéré pèlè rẹ̀ wọ́n wà máa nínú ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ nípa kọ́ láti máa láàrín ní àtàkọ́ ọ̀rọ̀ ní àwọn àlìmọ́láhùn àwọn alábìtẹ̀ ní àlìmọ́láhùn àwọn tó bá jẹ́ pé wọ́n lówó lọ́wọ́ àtàkùn ìdá àwọn tí wọ́n ń lówó wọn àwọn ènìyàn wọ́n láwọn ènìyàn kò ní dáhùn gbogbo ayé nípa ìdáhùn ìlera wa nígbàlá tó ọdún àlejò pé òkèrè ọ̀fẹ́ fún ìyọ̀tọ̀ pọ̀ ní jẹ́ láwọn ènìyàn ó ti kí lọ olùgbà àti ìgbàgbẹ́ wípé ó jẹ́ pé kí ni o nǹkan tí ó máa wà nínú ẹ̀ ó máa jẹ́ nǹkan tó kí ni o tó pọ̀ nǹkan tó máa wà nínú ẹ̀ kí ni o máa pọ̀ ó máa jẹ́ pọ̀ ní kí ni o. ó yẹ kó tààrà àwọn sọ fún wa wípé àwọn wọ́n ní kàbá lórí gbogbo nǹkan pátá yẹn yẹn ẹjọ́ bá ní kàfà lórí nǹkan lágbà lọ pẹ̀lú olówó a máa ní kàfà lórí nǹkan. àwọn ẹ̀rẹ̀ tó ní máa ṣe tó máa wà lọ́rin pé àwọn máa fi ara wọn lọ́wọ́ láti gbọ̀ngẹ̀jẹ́. ṣé wàá gbà náà ara kan tó wà ní wọn láwùjọ ìjà kàmọ́ ìlàkúùlù wọ́n máa jọ pé láti ìjà àríyọ́bẹ̀ láti ìjà èèyàn jẹ́ kí ni ọ ẹni tó lè pa pọ̀ lọ́jọ́ papọ̀ láti ta kan. ẹlẹ́ẹ̀kẹta náà ni jẹ́ àwọn ẹgbẹ́ yẹn mọ̀ òun náà kò lù bá wọlé a bá ní wọn lọ́kàn báyìí wọ́n wọ ojú Ọlọ́run àwọn ọmọ àwọn olówó àwọn ọlọ́lá àwọn ènìyàn pàtàkì. Ẹgbẹ́ ọ̀gá bá ní ọ̀gá mọ̀ ní àà ìyàwó rẹ̀ yíyọ. Ọ̀rọ̀ ìwọ̀n eléyìí ìyàn pàtàkì. Ọlọ́run àwọn mẹ́láwì ni ọlọ́run láwọn ọlọ́run ọlọ́run tí ní ọwọ́ ọmọ ní àwọn amáláwù dáhùn sọ yìí kìí ṣe tàwọn àyẹ́bí ọlọ́run kìí ṣe tàwọn màláìkà lórí ẹ̀pàtàkì làwọn náà ṣùgbọ́n pé àwọn ẹ̀yìn náà já lórí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ nínú àwọn èèyàn ní oòrùn lábọ̀ Ṣúgbọ́n àjọba wá kírẹ́sì yẹ méjì lọ́wọ́ mẹ́ orí mọ́nà ọ̀kà ìlà àbáṣàrọ̀ ìsìnkà. Ààrí ọjọ́ wípé ìlà àbáṣàrọ̀ èèyàn ní ọ̀nà àwọn àti. Èyí ò ní agbára bí ọlọ́run.

Ará ọ̀gbọ́n ni pé wá ìgbọ́jẹ́ pé ìyàwó máa yàn. Ẹlẹ́ẹ̀kẹ́ ti wá ìgbọ́jẹ́ ń ṣe láàrin gbogbo wa tó wọ́n náà jáde wa, wọ́n ni wọ́n á ń lẹ̀kùn wọ́n yẹ kí ni ọ Sọ̀rọ̀ kí bá wọ́n ìrìnlẹ̀ ìgbẹ́ká ìlú ìrìnà. Bó ìgbẹ́gbẹ́ ìwọ̀n ni wọ́n ń kẹ́lọ bẹ́ẹ̀rẹ̀ náà. Sọ̀rọ̀ ọkùnrin náà. Ilé tí wọ́n náà mọ̀ lẹ́kàá wọ́n tí ń ṣe màláìkà àwọn màláìkà ẹ̀yẹ́dáka ẹni ìjàmbá ọ̀gá fún tẹ̀lé ọ. Àwọn gẹ́gẹ́ bí wọn ò lówó ẹ̀rú àwọn ọ̀dá sí ní ọjà fún ọjà àjọ pé ní ẹ̀dá rẹ̀ síta àwọn arìnrìn wọ́n jẹ̀yọ. Òṣùgbà kẹta nù. Àwọn ọ̀nà tó òun kí ń pé àwọn ọlọ́jẹ́ ìdá alẹ́ máa èèyàn pàtàkì láwùjọ àwọn ọmọ ọ àwọn òfin tẹ́lẹ̀ àwọn àjọba ní tẹ̀lé èèyàn ọdún ìgbẹ́ òṣìlọ́dọ̀ tó jẹ́ ibẹ́ wọ́n dẹ̀ gbà tó wọ́n dẹ̀ gbà fún kíánà ń sìnkà wọ́n dẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n dẹ̀ yẹ wọ́n fọ́ọ̀tì ráìlì lọ́kọ́kọ́ rán àdáfẹ́fẹ́ ẹ̀yà àkọ́kọ́ wọn ti gbà á ah, tí ẹ̀rọ ìdàgbẹ́fẹ́ you need to criticize the source of those things ọjọ́ ọ̀rọ̀ àwọn èèyàn lọ́pàá lórí àwọn ọjọ́ àwọn nígbà náà láyé lórí ìwà ìṣàgbà nítorí ìgbìkiri ọjà àbúrò ọ̀sán wọn fi jáde Tó lọ́rọ̀ rẹ̀, ẹlẹ́ẹ̀kẹ́rin ìwé ní sáájú àná. Àwọn àjọ rẹ̀ mọ̀. Ọlọ́run jẹ́ kí ló lásìkò lọ yẹ́ pé rá àìní ẹ̀ka ìròrí rẹ̀ òfin náà rẹ̀ tí òfojú ẹlẹ́ẹ̀kẹ́ náà. Wọ́n lè ṣe kí ló fún àṣẹ tiẹ̀. Ó yẹ kí afẹ́lẹ́ àṣẹ ti òfin náà. Ó bẹ̀rẹ̀ fún kìíní kí ẹ̀fẹ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ kẹ́kẹ́ wá àṣẹ tiẹ̀. Ẹ ẹgbẹ́ àkọ́kọ́ lọ ní gẹ́gẹ́ bí ọjọ́ tó kẹ́kọ̀ọ́ ògbé ìṣèkìlì jẹ́rẹ̀ ní ọkẹ́gbọ̀n ni wọ́n á fi wá sọ tó bá ní ọjọ́ wá kẹ́kẹ́ wá jọ wá jọ wípé ẹ̀ rí rí ìdámẹ́lá ọjọ́ wá ní àbúrò lẹ́nu kọ́ra ọ̀fẹ́ ìwé mú kí ọlọ́run náà rẹ̀ wọ́n pè ní tó sì lè bá bí kọ̀ọ̀tẹ́gbọ́n náà fi kẹ́kẹ́ àbúrò lọ́wọ́ wọ́n sì lè kà òfin ọlọ́run Olùmẹ́rin ẹlẹ́ẹ̀kà mún Wọ̀n wọ́n lọ́gbùn ọ̀lẹ́rin náà náà rí ìjọba ìjọba wà tó àwọn tí wọ́n fẹ́ ààrí fún ẹ̀yìn jẹ́ ẹgbà yìí. Àbẹ́rẹ́ náà

Ẹwà parí ẹlẹ́kẹfà wá ní Àwọn orílẹ̀ ìrọ̀ lọ́wọ́ àmì ìdókòó tó dáa ìgbèrè lọ́wọ́ àmì ìrọ̀. So, the final thing that you don't have to know tó túbà mẹ́fà àwọn àwọn àyà ti dá wọn lóhùn dáadáa wọn dáadáa wọn ọkọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ọ̀dà mi ń fẹ́ wọ́n ní pé àkọ́yẹ kó jẹ́ àyẹ̀fẹ́ ọ̀nà ìrẹ̀fẹ́ ìgbẹ́ jáde bí ọ̀nà sábà máa ń rà lájà bí ọ̀nà gbogbo ọ̀dà kan ọlọ́jọ́ lọ́ní wọ́n ọ̀rẹ́ àmàláìkà nínú ọ̀rẹ́ ẹgbẹ́ ni mẹ́fílà lórí àwọn ọlọ́wà ìlà ọ̀nà ọlọ́wọ́ bá rẹ̀ ní jẹ́gbé ẹ̀yìn náà ní tó bá ní kẹ́ẹ̀ẹ́ ọ̀nà ọ̀tàrí bẹ́ẹ̀ náà ti yá ó ń gbàgbé bẹ́ẹ̀ náà ti ń gbàgbé gbogbo ọ̀gá ọ̀fẹ́yàwó bẹ́ẹ̀ náà ti fẹ́yàwó ọ̀nà àti bàbá ẹ̀bí bímọ gbogbo ọ̀gá ẹ̀bí bímọ ẹjọ́ ń tè Ọmọ ẹgbẹ́ jẹ́ ẹ̀kọ́ mọ́ ọmọ ọjà yìí. Akẹ́lẹ́ náà wà lọ́wọ́ ìgbọ̀nẹ́ fún ìjọba ọlọ́jà ẹ̀ lójú kò ní kó wá ń lọ́ta rẹ̀. Ó lè wọ́n jẹun. Tí wọ́n bá ti bẹ́ẹ̀ ti pé, kú lè bá jẹ́ wípé bákan náà ní ìjọ. Torí wípé tí a bá ti yàtọ̀ sí ra wọn, tẹ́ ẹ bá ti yàtọ̀ sí ra yín, ẹ ẹ ní ìjọba bá gbé bẹ́ẹ̀ ti máa àtakò sí tẹ́lẹ̀ bá ìbojúmọ̀ àtẹ́kọ̀ọ́jẹ́ rẹ̀. Tẹ́lá bẹ́ẹ̀ sọ wípé àwọn kan bẹ́ gbára wọn gbá bọ́ọ̀lù ẹwà ní pé jùlá ìdílé jùlá. Ẹnà pé kí ni o, àwọn ilé ìgbèrè wọn lọ́jọ́ kí ni o, lójọ pátá o. Ẹnu ní pé jùlá ìdílé jùlá àwọn ilé ìgbèrè kí ni o. Ẹgbẹ́ ni wọ́n jẹ wọn, tí ìjọba ti yàtọ̀ síra wọn, àgbàlagbà tó méje náà ní kọ́ wọn hàn fún ya, àgbàlagbà náà bẹ̀rẹ̀ sọ́ àjùmọ̀. Àtàgbẹ̀ ti kí ni o, o ìfẹ̀, níbi ìgbẹ́ ìgbèrè báyìí. Àwọn ọ̀dọ́gbà àwọn màláìkà. Màláìkà rẹ̀ yẹ́ pé ìjọ́ lè bì àwọn ọ̀rẹ́ bì. Ẹ̀wọ̀n ìjọ́bíjọ́ tó kàtàrà bẹ́ẹ̀. Ìṣúbọ àwọn ọmọ wa láti lè fi gàǹkan mú mọ́lá. Tó àwọn ọdún wájú àwọn tí ò bá gbọ́ kí làwọn fi ọ̀dọ́ ń jẹ́. Ìyá tọ́kì náà, ẹ̀jẹ̀ tí kò jìnnà. Màláìkà rẹ̀ gbọ́dọ̀ wọ́n wọ́n náà, ọ̀nà àwọn ọ̀nà tọ́pẹ́ náà àwọn àánú ìjọ ìsìláàmù lọ́dọ̀ pé àwọn tó ń jẹ́ àwọn kọ̀wárí wọ́n gbà ní olórí àwọn ọ̀gbọ̀dọ̀ máa lẹ́sẹ̀ olórí àwọn ọ̀gbọ̀dọ̀ dáná ẹ̀sìn láti lè lẹ́sẹ̀ bá ìwọ́n lọ pé ó kọ̀ lórí àwọn ìjọ olórí tọ̀ olórí ọlọ́pàá lọ dákẹ́ ẹlẹ́lọ́pẹ́ ló máa ní àlẹ́lẹ́sìn àwọn ọ̀dà alákọ̀ọ́kọ́ lé. Ẹlẹ́gbẹ̀ẹ́jì sọ ọ̀nà àdáhùn ìran àtúbọ̀ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́gbẹ̀ẹ́jì ọ̀rọ̀ ni pé ọ̀dà bí wá. Ọlọ́run ọba tó jẹ́ tó jẹ́ kí ni ọ̀dà bí Ọlọ́run والله أعلم حيث يجعل وجهه ọlọ́run ọ̀tọ́lá tó jẹ́ rẹ̀ sí tó lè ló ń jẹ́jọ́ oríṣìí nǹkan ní alákẹ́jọ́ ọlọ́run jẹ́ nìkan ní àkàjọ́ rẹ̀ tó wà ní ẹnìkan lówó tí ó wà ní ọlọ́run lọ́wọ́ tọ́pọ̀ ẹ̀yẹ̀ lọ́wọ́ yóò fi máa tọ́pọ̀ òrìṣà pé eré ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ọlọ́dọ̀ ọlọ́mọ wa kéde ọlọ́dọ̀ àwọn ọmọ yẹ̀rù jẹ́ pé à ń ṣàfihàn ṣùgbọ́n tí ọ̀bà yóò ní fún lọ súpà yóò ṣe gíní ọ yóò kọ yóò kọ lọ́wọ́ mi ó lè tó ṣe tí ò ní ọmọ àmú ẹgbẹ́ olè tẹ́lọ mí náà ebi ti nílẹ̀ àjú lọ òní náà fi ọlọ́run ní kékeré lọ ọlọ́run Ẹgbẹ̀gbẹ̀ máa ṣúgbẹ̀ lẹ́gẹta wà máa náà rọ́rọ̀ káàkà láti láti àwọn ọmọ àwọn ọ̀rọ̀ ìgbẹ́ wọn ò jọ irú àwọn ilé yìí. Àwọn tí mo lòó lọ́wọ́, ẹ̀yẹ̀ tí láàkẹ́ ìrọ̀lọ́wọ́ bá ń pín tó wó lẹ́gbẹ̀ẹ́. Láàkẹ́ ìrọ̀lọ́wọ́ bá ń pín tó rí bí pé sọ́rọ̀ rí pé ìrẹ̀ èèyàn lọ́wọ́ àwọn òbẹ́ àwọn tálákà àwọn ẹrú ní àwọn tó àwọn ni wọ́n jà láàrin ní àkẹ́rẹ́ ó máa rí ikú ìwọ̀n tó rí nílẹ̀ àti àwọn ní ẹgbẹ́ mi ní àkẹ́rẹ́ wọ́n jẹ́ sọ̀rọ̀ ní àkókò dodo ẹgbẹ́ jẹ́ kò bẹ́sẹ̀ lórí ní àkẹ́rẹ́ ẹgbẹ́ kan kàwé láfẹ́ ni ó jẹ́ ìlú ẹ̀kọ́ abc àwọn ẹ̀kọ́ tíọ́rì tó jẹ́ ọ̀dẹ̀ pàṣẹ ẹlẹ́sọ̀gbọ́n ọ̀dọ̀ kíkọ́ fún oúnjẹ àbọ́rọ̀ báyìí tó wọ́n ní kí lágá ẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó wọ́n tó bá ọ̀rọ̀ bá àwọn orílẹ̀ àgẹ́ lórí gbogbo gbogbo mi tó wọ́n yàgbó orílẹ̀ wọn bí ipò òdòdó kì í owó lábí ipò òdòdò kì í sọ lára bí ipò òdòdò Àwọn ọlọ́jọ́ adára lónìí ni ẹ. Tàwà ti fi jẹ́ ìjìká wà ilẹ̀ ní àwọn ẹ̀yà owó tó wà ní àjàmì. Tàbí wà ní ìlú wọn tó wà. Tàbí tó fún owó tó rẹ̀ náà Ah, wọ́pítà àwọn ọ̀dọ̀kẹ̀lá ìlú ọ̀rẹ́ òkàkọ́gbẹ́ kí ni wọ́pítà abúlé ìlọ́ọ̀bá tó ti lọ àfíbábí lámọ̀ọ́sù wákìjà aráyè àlìbáàbí àti wákìjà kí ni aráyè àlìbáàbí kù lẹ́yìn ìròrí opinion lọ́kẹ̀dẹ̀ ní first opinion àsìkò first opinion ni wọ́n jà àbí kí ni opinion àkọ́kọ́ fojú náà ẹlẹ́gbẹ̀ẹ́ kí ni ó ní àsìkò rẹ̀ ni wọ́n ti kí ni wọ́n jà.

gbogbo èèyàn ló ṣe kí ni ó gbogbo èèyàn ló mọ̀ ìdáhùn rẹ̀ bí ọlọ́ọ̀bá wa mú wá yẹn ó kílẹ̀ láti nǹkan tó wà wọ́n á kí ẹ̀rọ ló wọ ọmọ pé rẹ̀ ni òun jẹ́ ni ọ yẹn àwọn aṣúgbà jẹ́ tó fà kì náà àfàdà àkókò òwe ní ọmọ mẹ́tẹ̀ kìí ta òbí láǹgbà ọ̀ọ́ tó jẹ́ kí ni ó ṣáwà ó jẹ́ kí ni ó ìtọ́fẹ́ rí òbí tàbá tó tẹ́ra jẹ́ ọ̀nà ní pé àwọn àbá àjọ fún ayé pé àwọn ilé ìmọ̀ ní pé gbogbo dáwà ní pé ọlọ́wọ́ ọba ń mú wá ó kílẹ̀ àbẹ́bí ni mo fà àwọn ẹjọ́ ìwọ́n ní lọ lórí ojú ọ̀nà tó yẹ kí ni tó fún fún bò wọ́n gbé ìlú á kàdàrà orú rẹ̀ bí kí ó ti bí ó bí ọ̀sá rẹ̀ ló kiri orú inú kiri rẹ̀ bí kí lọ bí ọ̀sá ló kiri láyé gbígun àríhá ìlà pọ̀tẹ́ tó tẹ̀lé kó rẹ̀ àtẹ̀lẹ́ pàmò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìsìlámù sílẹ̀ kòránì sílẹ̀ gbogbo ẹ̀rọ sílẹ̀ ọ̀rọ̀ sílẹ̀

òun náà wà tẹ̀lé sọ lẹ́yọ̀ pọ̀ kan kó ti kálá àti àbẹ̀rẹ̀ ṣàlàyé wọ́n ṣàlàyé pé ìwọ̀n dálájà ìwọ̀n máa ń di ìyẹ̀wò ẹ̀ lọ́sàlàyé. gbogbo dáhùn tó bá wá gbọ́ níbẹ̀ gbogbo ẹ̀ látàrí. ṣé ọjọ́ ní lẹ́yìn ṣàwọn àwọn ayé ìṣẹ̀lẹ̀ ń ṣàlàyé òun mọ́ra. ìsìláàmù kílẹ̀ náà. ẹ̀ńtọ́ ṣàlàyé máa kó owó owó tó ṣàlàyé ẹ̀ṣẹ̀ yìí ṣàmáyé bọ́ ọmọ tó jáde ó kọjá gbogbo ẹ̀ yẹ máa ń fọ olú ẹ̀rẹ̀ tó sàlàyé ẹ̀sìn ìwé tó ń tán ìwé tó fi sàlàyé ẹ̀sìn Islam kó lè bá àyè èèyàn lórí ayé lónìí ìgbà ó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbé ìjọba sílé báyìí ọwọ́ ní pé ọjẹ́ níbi àtàkùn kí wọ́n tí àtàkùn tó lọ kí ni kákọ́kọ́ yìí ẹ̀ ọjọ́ kọ́ ní ìdíje òjìrí ẹ̀rù ìfọ́ ọ̀kárọ́ ní gíní ọ kàtó àti ọ̀pá ní ìrìn ọ̀nì kìí ṣe gbogbo nǹkan ní ẹ̀rọ yìí ìwò tí wọ́n lọ gíní ọ tí wọ́n tó àṣẹ ọ̀rọ̀ ti tọ́ lọ́nà àti ọ̀rọ̀ wọn mú wá èyí ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ yìí ìwò tí wọ́n lọ gíní ọ túbọ̀ àyọ̀ kìlẹ̀sì lẹ́nu. sọ ìdáwọ́ tẹ̀lé ṣùgbọ́n ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ìṣàmù àwọn àgbẹ̀gbẹ́ kí ni ọ̀rọ̀ wọ́n ní wíjẹ́ àwọn òní nǹkan kan bẹ́ẹ̀ fi jù wá lọ́rùn ábẹ̀rẹ̀ ọmọ fi kí ni wọ́n wò ìrànwò rẹ̀kọ̀ sí bọ́rọ̀ rẹ̀ ìrànwò tó ọ̀rọ̀ ní ayé oní owó wọ́n wo owó abẹ́ẹ̀kọ́rin ìdánwò láti ọ̀lá fi ayé ní kára wọ́n wò nǹkan lé ayé rẹ̀ ní tó ọ̀rọ̀ ìrànwò

wọ́n jọ jẹ́ ìjẹ̀ǹkan náà wọ́n jọ nípò kankan lẹ́gbọ̀n wọ́n á di mùsùlùmí ó lè kí lọ ó ti lọ́la jùlọ ẹjọ́ ọ̀lọ́ ọlá tó kan jẹ́ pẹ́kẹ́ ṣe mùsùlùmí ó lè kí lọ ó ti lọ́la jùlọ ó ti mùsùlùmí ọ̀fẹ́ àjò torí pé ìgbà tó fi mẹ́ẹ̀ ọ́tẹ́ òjò ẹwà ẹgbẹ́ àjọṣe wa a lé fún imán ìyáàtì imán òun bẹ́ẹ̀ sí àdìkú imán òun bẹ́ẹ̀ sí ẹwà ní òbí imán tí ó yọ ọ́nà ọ̀dà abẹ́ ìlú ọ̀nà tó àmẹ́jù ọ̀nà abala bí wọ́n fi wò ní ẹ̀ ní abala alẹ́ ayé ní abí wò abala ọ̀nà ọlọ́run àwọn ẹgbẹ́ ọmọ ti lọ́lá ti wà ẹlẹ́kẹfà ọ̀nà ìgbà mẹ́rin ní àrùn Sáàpẹ̀ olóògbò mọ́ a Ọni àà àrí pé orílọ́rí. Káàkiri orílọ́rí ẹ̀rọ ìwé ìjọra. Àwọn ìjọba ọ̀dọ́ ti bá wà ọjọ́ ọmọ. Ṣé yóò fi máa mọ̀ fún ìjọ ọjọ́ ọmọ tó ti wà? Ó ti wà. Ọ̀rọ̀ ìgbẹ́ àbájẹ́ kó ra ní ìjọba ìbá ń kà yọ́ mọ̀ fún ìjọ. Kọ́rin mẹ́rin kọ́rin mọ́ tí ó ti lè sílẹ̀. tó ṣúgbẹ́ ẹlẹ́kẹta àwọn afẹ́gbogbo yọ àyíké ìyọ́rọ́ ni wọ́n pa ní ìjọba wọn yẹn. tó ọ̀dà náà kò ní wọ́n á ò fi tẹ̀lé àyà tó ọmọ ti ní àwọn àmì olóhùn Ọgbọ́n ìjọba ni wọ́n jáde bí mà kí lọ wọ́n mà ní bí dáadáa bí wọ́n ti dá àwọn ọmọ wọn fẹ́ràn fẹ́ràn. Tọ́wọ́ bá máa ní dáa ẹ̀rọ dáná bí ọlọ́wọ́ bá mọ̀ dáadáa sí eléyà pẹ̀lú ọlọ́wọ́ ti wá. Ṣíṣẹ́ ló mú àpẹẹrẹ lọ́wọ́ ti wá. Ṣọ́nà bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ìpàdé àwọn ọmọ sí ìlú yàrá ìrọ̀lá. Wọ́n náà ṣàlàyé ẹ̀fọn tó bá kù mẹ́fà kò ní. Àdàbí ojú bí náà ìlú àmì ìwà mẹ́fẹ̀ẹ́fọ́ àwọn wọ́ọ̀dù kan wà nínú bẹ̀rẹ̀ àtàwọn ìjọba ìjọba ní ìlú láti fi náà ní ààyè tó ọkùnrin Amen.

gbàdúrà fẹ́ sáàbù oúnjẹ ọ̀pọ̀lá ẹja oúnjẹ sáàbù títí wọ orí àwọn àpáàdé ní ìfọ̀sọ̀ ìjọba lórúkọ. èyí náà ń mọ́ra lẹ́yìn èyí ṣẹlẹ̀ wà bọ́ sí ẹ̀ṣẹ̀ náà. pẹ̀lú àbọ̀ àtòsí pé àgbọ̀dá pé àtìyá ọ̀pọ̀ àti òun kọ̀ọ̀kan pé ẹ̀rọ àtìkọ̀ ìlú òun ti lọ́kọ̀ọ̀gbà tó ti ẹ̀dá ní ìlú bá ń bẹ̀. májèlé ìjọba ní thousand hundred tàbí forty a lè to pa wọ́n ní tàbí fún àtàwọn àyè wà láwọn àpá àmàlà wọn. lọ. Wọ́n ń bẹ̀rẹ̀ àlàkọ́kọ́ ọbẹ̀rẹ̀ jẹ́ ní oṣù fún ọlọ́pàá. Ìjẹ́ kí ọ̀rẹ́ àwọn olùsáré ọlọ́pàá wá jẹ ẹni ìjọgbọ́lẹ̀. Ẹni wá sọ wípé òun ò ní fún alákọ̀ọ́lẹ̀ ní owó. Ìjẹ́ ẹni ẹgbẹ̀rẹ̀ ìjọgbọ́lẹ̀ ọ̀rọ̀ ẹni tí nǹkan tẹ̀lẹ̀ sí àìkú ìṣòro. Olóòtúkọ́ lè jẹ bẹ́ẹ̀ kó tó gbọ́ ọ̀kadà rẹ̀ tó ti rẹ̀ fún àwọn ọmọ rẹ̀. Àbí ìjọba ó gbọ́ ọ̀kadà rẹ̀ lọ kó lè fún o. Tó o ti náà ti gbé mi ìṣòro ní ìṣòro. Tó ọba gbé Tàbí sáré lọ náà tó o bá gbé ìṣubú orí sáré lọ yìí Ọ̀pẹ̀ ìjọba orílẹ̀ tí ọba gbé mi ṣúgbó ọ̀tọ̀ yìí ni o, àmáà, tọ̀bẹ́ ìjọba rẹ̀ gbókè ọkọ̀ òfin báyìí, ìjọba gbé ẹ̀sùn tó ṣùgbó, wọ́n náà ni ó gbé kéré ọ̀pọ̀ náà ni ó ṣùgbó. Ìjọba Nàìjíríà, ẹgbẹ́ ìrìnàjò àti ẹgbẹ́ ìrìnàjò ẹgbẹ́ ìrìnàjò Ìgbàgbà àti lè tún tẹ́rẹ ìlà àgbẹ̀rẹ̀ àwọn àpá wa ìrọ̀lẹ́ rẹ̀. Àgbẹ̀rẹ̀ àwọn àpá wa ní pé ìgbàgbà àti lè tún tẹ́rẹ ó kọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ ayẹ̀ lórí ẹ̀yẹ̀ kọ̀ọ̀kan. Ìgbàgbà ti sọ pé ọ̀rọ̀ ayẹ̀ ọdún dábẹ̀ mú ó mọ́lẹ́ ọkọ̀ kan, kẹ̀bírì, sọ̀gírì ó mọ́lẹ́ ọkọ̀ kan. Sọ orí ìgbésínú kí ní yẹ orí ẹ̀yẹ kọ̀ọ̀kan lọ́wọ́. Mo tàbẹ́ àti ìṣèlú. Orí ìyàwó mi lọ́wọ́. Ìgbàlá ọjọ́ jẹ́ wà láàyè gbọ́ yé mi pé ẹ̀mí àbá ti ń tọ́jú ìrànlọ́wọ́ lọ sí ẹ̀mí. Ẹ̀rí ilé orí ìyàwó mi ló ti lẹ́yìn. Sọ mo wá àbúrò pé ní ìgbésínú ọ̀gá ẹ̀rọ mi lẹ́yìn ọmọ ẹgbẹ́ ìjà kò lébi ní ọmọ akẹ́kọ̀ọ́ méje kò lébi ní ọkùn so kíní ẹ wá ṣe kí ni ọwọ́ àtàkùn ẹ má dà kí ni o yóò ṣe dábọ́lẹ́ yọ lọ rẹ. tí wọ́n lọ pé ọmọ mi mo fẹ́ yọ zakatu títí ìfọ̀mọ̀ ní ìṣẹ̀lá mo fẹ́ zakatu títí ìṣẹ̀lá rẹ̀ tí màá yọ ni. tí Lọ́jọ́ bá lágbára rẹ̀ ẹ̀yọ́ ààrẹ̀ nǹkan rí. Pé kí bá fi kí ni ọ. Tí bàbá bá yọ ń bọ́, ẹ̀sùn lọ́jọ́ mo jẹ́ ẹ̀sùn lọ́jọ́ mo jẹ́ kí ni ọ. Lọ́jọ́ mo jẹ́ fẹ́. Ó ní máa gba ara dá tí mo bá bá yọ. Ìjàgbọ́rọ̀ kan. Àgbà alára mo wá ti kí ni ọ. Tó kì í sọ̀rọ̀ yẹn mi ní lórí. Òun lọ́jọ́ ràn yàn mí lórí. Èmi wá fẹ́ ìrànlọ́wọ́ kí ni bá àgbà alára dà Àwọn ọmọ yẹn kìí sọ̀rọ̀ ẹ̀yàn fún ìjẹun ìpàdé. Tọ́lẹ́bà tọ̀fẹ́ alágbàwà bí ẹfẹ́ bá wọn yọ́ ẹ́sìlọ̀dà àwọn òbí wọn pé ìgbẹ̀fẹ́ ọ̀dà kápùlù sí tèrè fún wọn ohun tó kí ẹni ti láì pé kí ní yọ́ àbẹ́ta wọn yọ́ orí tó láti tẹ̀lé. Bàbá bá jọ́ ẹ̀rí ló lámọ̀ ọ̀gbẹ́ ọjọ́ fún kí àwọn ọmọ ní àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ Ẹgbẹ́ bá gbogbo ló jẹ ìrìn àfẹ́ ìrànlọ́wọ́ ìgbà tó jẹ ìwọ̀n ìwọ̀n. Ìgbé ti àfikọ́ tẹ́sán ẹ̀yọ̀ kan ṣùgbọ́n ó tún ní ìsàlẹ̀ tó sọ níwájú. Ìrẹ́ tó wá di iṣẹ́ ni ẹ́ mọ́wọ́ rí iṣẹ́ ṣé kò tó wà lákàtà wá ní ṣé ẹ̀yà máa jẹ ní ìjọ náà ò kò lè ní ìlú pé ẹran àkíkọ̀ fi lè jẹ àkíkọ̀ wọn láti tó ẹ̀rẹ́ jẹ àkíkọ̀ ṣáàpì ní ṣe àtàrí àárín sí tó ọ̀kẹ́ jẹjà tó ẹja lè ní jẹ ó lè ṣàlàyé fún yín lẹ́yìn láwọn ti jẹ kẹkẹ tó bì. ẹ sọ pé jíjìn ẹ̀jẹ̀ náà kò sí ìdáyọ̀ olùkọ́ kó lè tẹ̀lé. Àjẹ́kọ̀ọ́ ni ẹran ti lè ti gbọ́ sọ́dọ̀ ọlọ́run kẹrọ ní ọdún ti tẹ̀kí àti. Tó gbogbo àwọn akẹ́wà ẹ̀ béèrè ó ti wú níwá. Tọ́ ìsinmi ìfẹ́ ẹ̀yìn ìfẹ́ ẹ̀kẹ́ wọ́n sáré jẹ́ ní ẹgbẹ́ ní orí sàlàyé fún iṣẹ́ tó wà mọ̀ sí ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ àwọn àfáàní. Àbẹ́yìn ọ̀sán kàbẹ́ ìlànà ọ̀pọ̀ mọ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ ìyá ni pé question ìrìn àjẹ́ ẹni tó jẹ́ kó pẹ̀lá nǹkan. Tàbí lè fi bí ọ̀rọ̀ sí ẹ̀múlẹ̀ kí ni àwọn ọ̀pọ̀ orúkú tó àkàwálẹ̀ ìtàkùn ìgbẹ́jẹ̀ ìgbé ẹni tó fẹ́ràn àkíkọ̀ tó wá mẹ́ràn àkíkọ̀ rẹ̀ tí ò fáwọn èèyàn jẹ́ tó gbé pamọ́ pé òun kò ní fíìsì wọ́n máa jẹ nǹkan tó tó wá fún àwọn èèyàn ní bí lóò tó wá fún wọn ní ẹ̀yà tó jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ yóò fẹ́ràn àwọn bá kọfà àrífẹ́ tó bá fẹ́rẹ́ dápá yìí nípa ni wọ́n sọ ìrẹ̀ náà ti dúró tí ló kù tá a fẹ́ ṣe pẹ̀lú ẹ̀sùn ọ̀sán ẹ̀pà ìwúrẹ́ ní ìfọ̀kàn ẹ̀pà ìwúrẹ́ kan fún mímú ọ̀hún

So ká fún wọn jẹ ọwọ́ àwọn òṣèlú wà fún àwọn ẹran tó kù lábá mi jẹ. Káwọn ló fi ti gbé lọ àjẹmí. Àti ètò pamọ́ ìjọ kejì àti pamọ́ àtọ̀rọ̀ wà lùwà. Àfẹ̀yìn àríyá àti ìpamọ́ àtọ̀rọ̀ wà lùwà. Tí wọ́n dára bẹ́ẹ̀ ẹni ọ̀wà fáwọn èèyàn jẹ. Ìjọ ti yẹ òun lọ́wọ́ àti ìṣẹ́ àà àìfáwọn èèyàn jẹ àà lè ṣe lẹ́lẹ́sẹ̀ nígbà fáwọn èèyàn jẹ ló fi kéde òun yọ gbàrà àdá. Àìfáwọn èèyàn jẹ òun lọ́wọ́ jẹ lẹ́sẹ̀. Náà tó wá bèèrè ìjọba pé tó kúta fún èlò dé àkàrà. Wọ́n yà máa rẹ̀ lọ máa mọ̀ ìpé àwọn alábáwọ̀ mọ̀lẹ̀ ní àkàrà. Ìdílé ọmọdé ní àkàrà. Tọ́ àkàrà ìlú ọ̀dọ́ wá mú àwọn olóògbé jẹ́ àwọn ọjọ́ àwọn

Oṣù wa bẹ́jà bẹ́ẹ̀ mọ́ ọmọ pé káwọn ọmọ máa ṣe ìjẹ́ pé sílẹ̀ bá ìdá dáhùn ká bá ti bá ádàbí ẹ̀sìn ni. Orúkọ lẹ́sọ̀ ara tó kò bá kú ọ̀rọ̀ ń jẹ òsì níbi òkú. Ó dáwà lọ́tọ̀, sọ́dá kan dáwà lọ́tọ̀, òkú dáwà lọ́tọ̀. Kéde ìlú débi tó kò bá kú ní ẹni òsì sọ́dá pọ̀. Tó àwọn abájẹ́ tó kò rẹ́ ń jẹ ọgọ́rùn-ún sọ́dá pọ̀ lónìí, bọ́ọ̀dẹ̀ tí wọ́n ní tó bá ti bú àwọn ọ̀rọ̀ ìfọ́nà wọn bá lókè lọ́wọ́ àgbàdo tó rọ́pọ̀ wà nínú ìṣẹ̀fún wọn á gbé tó bá ti kú ìwà àti ìdàwà agbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ṣe ìkẹta lọ́wọ́ nínú à fọ́nà gbọ́dọ̀ dàgbà ṣe ní ìlú rèé sọ oúnjẹ ní sọ dáńpọ̀ èyí ló tó ń jẹ ní sọ dáńpọ̀ òun lọ Láwọn bá ń jọ fún àríṣẹ́ náà pé oúnjẹ sọ́dákọ̀ oúnjẹ òun ga òun tó sọ́dákọ̀ bí ọwọ́ ti ní ìdúra bí ní ti títí ní ẹ̀bá ti pẹ́ sí tó òun ní sọ́dákọ̀rọ̀ dáàjú. Tó yàgá wọ́n máa mọ̀ níbẹ̀ ọmọ ìlú rẹ̀ ó lè nínú ọpẹ́. Oúnjẹ yẹ̀yẹ́ èrò ẹ̀ráyẹ́ ọba ti àgbẹ̀ ọ̀sán wá jẹ́ kékeré lóde lóde. Ẹgbẹ́ látara bẹ́ẹ̀ ìtàlùjọ ilé sọ́dápọ̀ òfìsẹ̀ ìdíje ìlú ẹni tàbí alẹ́sẹ̀kẹ́ náà wọ́n èdè ẹ̀sìn ènìyàn wa ẹ mẹ́ra bọ́ owó mo pè ní ní ọ̀dí kí níta ẹwà ìjẹwà máa Bẹ́ẹ̀ lọ́jọ́ mi, bẹ́ẹ̀ lè ní ọ̀fẹ́ ní àwọn ìgbàkáàtù Pọ́pátì rẹ̀ ó wá owó lórí ẹ̀, owó tí ń rí ìbẹ̀lú ọmọ ayọ̀ ìjàká ìgbẹ̀lú. Ní nǹkan tó jẹ́ tó fi ń ṣe nǹkan yẹn kò ní ìjọba kan. Ẹ̀yà kára ẹ́jì ní ìsìn. Ẹ́jì ni a ní bí ń lọ gan. Ṣé àwọn tí wọ́n ń rìn àwọn ọdún ni ara ìdí bá ń jáde ń bẹ̀ owó tí ń kó jọ yẹn òun ni ọmọ rẹ̀ Ọdún wọn ní gbọ́ bá ti ilẹ̀ lọ fẹ́ tà. Olùdàbẹ̀ kí ni mo fẹ́ tà? Àbọ̀ lẹ́yìn ìdálẹ́lẹ̀ wọn fẹ́ tà. Tó mọ ọjọ́ mẹ́ta yẹn, ọbẹ̀ ta nǹkan tó kọ́ ọ̀rẹ́ bẹ́ńdì, ọbẹ̀ ta rẹ̀, ọbẹ̀ lè ti gbogbo ọjọ́ mẹ́ta yẹn, gbogbo ẹ̀ ló ti bàbá ló nà káàkiri ọ̀nà. Bó ti máa yẹ fún àkọ́ ọmọ ìjà mẹ́wàá, ọmọ ẹ̀rọ Rọ́bíọ́mọ́ ìgbéjàkà ọ̀rẹ́ náà. Tọ́ wọn kà pé ẹgbẹ́ tó ń ṣe pọ́pátì kàlọ́wọ́ náà kò sí ìparí ẹ̀kọ́ tí wọ́n lówó bẹ́ẹ̀. Ẹgbẹ́ tó ń kọrí lọ́wọ́ lọ, ọdún àbí tó bá kọ́ sẹ́nu, wọ́n máa ń ta àwọn èèyàn sílẹ̀ tó ń máa lówó. Ó ń bí méjì kàlọ́wọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n lówó kò sí ìparí.

Zakara nìkan wọ́n tún mílíọ̀n tó lọ́dọ̀ àwọn abẹ́ ọyọ̀ mílíọ̀n iye tó kù tó ní yẹn ó lè kó pamọ́ ìyàwó ẹ̀ lọ́dọ̀. Ọdún iye tó ń fi bẹ̀rẹ̀ lọ́dún. Tọ́lá níwọ̀n gbà náà abẹ́ mi ló máa ń lé ẹni kan bàbá rẹ̀. Ó ń fún ìyàwó oúnjẹ ọdún ọ̀rọ̀ fún àdúgbò lóye àdúgbò fún àríyìnkì níta láàrẹ̀ ló ní aláìyè òun ni ó lé ní ọ̀rọ̀ ìtàláwẹ̀ tó ọ̀tọ̀ ní kẹfìrù sọ yẹ fẹ́ fún aláwẹ̀ pé mo fẹ́ fún lóúnjẹ tó sínú mo fẹ́ fún ní sínú ọ̀tọ̀ ó dá wà lọ́tọ̀ kẹfìrù sọ yẹ wọn sọ ẹ̀ fídíà ó dá wà lọ́tọ̀ kí aláwẹ̀ lọ́tọ̀ kọ́ dàpọ̀ mọ́ ẹ̀ náà yọ ọ̀bọ̀ láwẹ̀ nípa aláwẹ̀ ní wípé kẹfìrù sọ yìí pé abẹ́ sọ pé mo fẹ́ gba aláàdá kí n fa aláwẹ̀ ní tí ó fi sínú àbí kí n fún ní tí ó fi yẹ sàárì.

Because the way that we didn't want to happen to you. So I'm just my family born to you one. So one over our evening, a year, or one year, you know, all our way, I mean, about one year, I will not. Lẹ́yìn òkè rárá, ìdáni ìdílé mi gbé ọwọ́ ń kàwá, ìdáni ní àwọn ọ̀gá máa ń yára ọba àjà ọ̀rọ̀, ọba àjọ ọba àwọn ìjọba kan tí ìlú yìí bá wà pẹ̀lá wọn lè rí jẹ́mọ́ lẹ́yìn náà ọmọ eléyìí tàbí tí mo náà sùn yẹn ìwé ìjọba ẹ̀ta ẹgbẹ́ bó ti máa ń wá ní ó wá ka kọ̀ọ̀ ní bá mẹ́bí yìí ìgbà wo ní wá pè àmẹ́bí wà àkókò rẹ̀ kì í ṣe ìbéèrè ìjọba ẹgbẹ́ àwọn ọmọ àṣàgbọ́dọ̀ ọmọ ní ní ìjọba bóòlù ti wá bóòlù ti ṣe ẹ̀gbọ́n lè gbọ́ wà àgbẹ̀rẹ̀ kan sọ wípé wọ́n wá ní kìnnìkan ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn tó